وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى أدوقفوا ولو وضعوا أشياء صلاة فوى النبوى محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا كما باوى على النبي أتيا وصحابه àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí tí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama ní ẹ̀yìn eléyìí ọ̀rọ̀ kan ní abẹ́sáré gbéyẹ̀wò láàrin ara wa láàrin ìṣẹ́jú díẹ̀ ọlọ́mọta fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ó tiẹ̀ ṣe pé ó ti tọ́jọ́ mẹ́ta kan tí ràyìnràyìn ọ̀rọ̀ náà ti ń jà káàkiri ọlọ́mọta sànù wa kó sàlékún àgbóyè ẹ̀sìn rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. àmọ́tásìkò ọ̀rọ̀ bá tó àbí ńgbà tọ́rọ̀ bá di pé ó ti ń dipa tí ń béèrè lọ́wọ́ èèyàn pé ìwọ náà afẹ́ká mọ kí ni ìwọ náà sọ lórí ọ̀rọ̀ yìí ńgbà náà yóò wá yẹ pé ntéèyàn bá dúró lé lórí ìyẹn wàá ṣàlàyé rẹ̀ kó bá lè má máa dàrú torí ńgbà mí ọ̀rọ̀ máa dàrú nígbà tí èèyàn bá wà ní àwùjọ táwọn ọ̀rọ̀ kan wá ń ṣẹlẹ̀ ń bẹ̀ yóò wá máa dàrú pé kí ni èyí tó lálàáfíà gánú àwọn ọ̀rọ̀ yìí pàtàkì jùlọ nígbà tí ọ̀rọ̀ bá tiẹ̀ wá ń lọ láàrin àwọn alátùmọ̀ ara ẹni yóò wá di pé ń bolú fìtí gan-an kí n táwọn eléyìí wí ní wí ni àbí táwọn eléyìí wí ní wí. yóò wá dáa kéèyàn ọmọ yẹn àwọn ọ̀rọ̀ ń gbà náà ọlọ́mọṣáájú yé wa ṣé ló bí ọ̀rọ̀ yìí ni pé nǹkan àwọn ọmọ ẹ̀yà òun náà sẹ́ǹdì ìjókòó dánilẹ́kọ̀ọ́ kan sẹ́ǹdì ẹ̀ méjì kan ọmọ ẹ̀yà wa tá a jẹ́ olólùfẹ́ ara wa tá a sì ara wa tí wọ́n sọ̀rọ̀ nù gbọ̀ngbọ̀n ó wá yapa tí ń tẹ́ni náà ti gbọ́ lọ́dọ̀ tèmi pé alásùnmọ́ yín wá làwọn wọ̀nyí pé lọ̀rọ̀ yìí ti wá rí báyìí ọ̀rọ̀ náà wá bùkátà sí àlàyé bẹ́ẹ̀ni yìí ti ń wò yìí ẹlòmíín náà mọ bẹ́ẹ̀ tí ó wá wò pé ọ̀rọ̀ yóò bùkátà sí ká mọ kí ni àlàyé tó kún kẹ́kẹ́ tó lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí àlàyé ọ̀rọ̀ tá a fẹ́ ṣe ó ṣe ṣe ká nílò tọ́ni onítọ̀ọ̀rọ̀ tẹni tá a gbọ́ tọ́nà tẹ́ẹ̀sì dánilẹ́kọ̀ọ́ ọ̀hún náà gbangba àmọ́ ọ̀rọ̀ tó ṣe pé yóò padà ta káàkiri náà ni yóò ta bá lé yóò ta bá roko náà látàrí pé ọ̀rọ̀ tí kálukú náà ti dá sí náà ni ìtọ́rọ̀ bá wá rí báyìí ó ti dọ̀rọ̀ ẹ̀sìn nu àyè máa fi ìbálòpọ̀ tá a bá jọ ń bára wa lò pọ̀ àyè máa fi wá ṣojú ṣáájú ńgbà tọ́rọ̀ ẹ̀sìn bá délẹ̀ tá a bá wò tàgbétayé àwọn ẹni tí wọ́n ti lọ àrípé tọ́rọ̀ ẹ̀sìn bá dé wọn yìí wo pé ẹnìkan òun ni bàbá mi ẹnìkan òun lọ̀rẹ́ mi ẹnìkan òun lọ́mọ mi wọn yìí worú yìí mọ́ ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn. ọmọ láti kan nù àwọn afá àti ní Aliyun ibn al-Madini alayhi rahmatullah nínú àwọn àgbààgbà fáta nínú Islam ọ̀kan nù wọn ní bàbá ìjẹ́. àbátáwá ń wí yìí afáwá ibn Hibban wọ́n sọnù al-majruhin wọn nu tíra àwọn kan nu àwọn ń sọ̀rọ̀ ń pa bàbá tá ń pè ní Aliyu ibn ibn al-Madini alayhi rahmatullah aláwọn èèyàn wa béèrè lọ́wọ́ wa báyìí an abi nípa pé afá alábìsù la mọ̀ yín sí kí lẹ́ lè sọ fún wa ń pa bàbá tó bí yín lọ́mọ ìjà lè máa gbàdéèfù lẹ́nu wọn àbíbò ní ká ti máa ṣe afáwà Aliyu ibn al-Madini alayhi rahmatullah ètò kọ́kọ́ jáde lẹ́nu wọn jọ náà ni pé á ọ̀rọ̀ tẹ́ ti wá bá mi yìí á bẹ́ bá sì ní lọ rí béèrè lọ́wọ́ ẹlòmíì kò bá dùn mọ́ mi pọ̀ ìsàlù rẹ̀rì ó ní ẹ lọ rí béèrè lọ́wọ́ ẹlòmíì ni ò bá dáa. àwọn ẹni ń bá ní bàkọ́lù tó tá a ní náà a ní ṣùgbọ́n bá tẹ̀ ní alọ́bìnrin lọ́wọ́ ẹlòmíì asáfì ẹ̀ ti bí ẹ̀yin náà ẹ jẹ́ ká mọ kílẹ̀ yín ó sọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bá bá tiẹ̀ mọ kílẹ̀ yín náà sọ bá bá tiẹ̀ tún wá béèrè lọ́wọ́ ẹlòmíì. sáà náà ká ti fi wọ́n náà sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí afáwà Ali ibn al-Madini alayhi rahmatullah ó wá ń dá wọn lóhùn jọ náà fa atọ́ra ó tó dá wọn lóhùn ó kọ́kọ́ sórí kodò pé áá ah, ah, pa bàbá mi lẹ́wà béèrè lọ́wọ́ mi amúgbà tí ó tìrí sókè tí ó sọ̀rọ̀ ńjọ náà ó ní hàrà dìí eléyìí tó délẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn ni àbí da'if hàrà dìí àbí da'if èyí tó délẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn ni àmọ́ ṣẹ́rí tí ń bá nítàn yìí bàbá tó bí mi lọ́mọ tẹ́ ń béèrè ń pa rẹ̀ yìí dọ̀ọ́yìn tọrọ hadith bá dílẹ̀ bàbá mi lẹ àyímọ́ gbọ́rọ̀ lẹ́nu wọn bàbá tó bí lọ́mọ nu sọtọ́rọ́ ẹ̀sìn bá ti dé àyímọ́ wo pé ẹnìkan bàbá wa ni ẹnìkan kódà tó fi jọ́ rẹ̀ afa wa Yahya ibn Ma'in irú ṣẹlẹ̀ tó jọmọ́rú eléyìí náà ó ṣẹlẹ̀ sí àwọn náà àwọn èèyàn kan náà ń sọ̀rọ̀ ẹni tó jọ rẹ̀ tímọ́ tí wọ́n tí wọ́n ní wọ́n wá ń sọ̀rọ̀ pé kí bàbá yóò sọ̀rọ̀ nípa ẹni náà ó wá ní huwa wallahi sahibuna ó ní mo búra ẹni tẹ́ ń wa dáadáa ni wa huwa lana muhib kódà bẹ́ẹ̀ tí ń wo òun ó fẹ́ràn wa púpọ̀ àwa náà sì fẹ́ràn òun náà ó ní àmọ́ tí bá ní parọ́ fún yín ó wá sọ̀rọ̀ náà lọ́wájú wá parí ẹ̀ síbi tá a fẹ́ mú mi ni pé ó ó lára èmi tẹ́rí jù sọ ìkọ̀dìtàmì àtàmáàn kàfíìrà ó lẹ́rìí ẹ̀ ní yìí àìmọye àdínkù ló ti gbọ́ lẹ́nu àwọn àfáà tó kọ àpèjúwe ta lè mú wá ni pé ọ̀rẹ́ mi yìí ọ̀rẹ́ mi yìí kí ó púpọ̀ nítorí yìí wá lẹ́bùn tá a fi ń bára wa sọ̀rọ̀ nu àmọ́ ní tí ń sọ́njọ́ náà ní tàmá àtàmá òbẹ̀wò tàmá òlhàdì ó lọ́rẹ́ mi yìí ó gbọ́ àdínkù púpọ̀ ìyẹn ni pé ọ̀rẹ́ mi yìí kí ó púpọ̀ wàá wà màárù àwọn èèyàn sì mọ bẹ́ẹ̀ pé ń ní tàbá ń sọ̀rọ̀ pàpé yẹn ma hadith wà fáàlù náà lágbègbè rẹ̀ so afá yìí wá ń sọ afá wa Yahya ibn Ma'in alayhi rahmatullah nínú àwọn àgbà afá nínú afó ní hadith afá yìí wá afá yìí wá gbọ́rọ̀ lọ́wọ́ ni pé àmọ́ bó ti gbọ́rọ̀ tó yìí náà walakinnahu la yaqtasiru ala ma sami'a ó ní láì fi kíkọ́ ń bẹ lárọ̀ ọ̀rẹ́ mi ni pé kìí dúó lẹ́nu bí tó gbọ́ ọmọ nù hadith ń bẹ lárọ̀ ọ̀rẹ́ mi ò ju pé kìí dúó lẹ́nu bí tó kéwu máa ẹni tó gbọ́mọ nìkan kọ́ ní mọ́ ń sọ yàtà náà wà ló máa láyé sùnà àìmọye tí ó jẹ́ òkè lọ́dọ̀ àwọn àfáà rẹ̀ tí ó mọ lóun ó mọ sọ̀rọ̀ pa rẹ̀ fáwọn èèyàn ẹni pé àìmọye àwọn àdéhùn tí ó gbọ́ tí ó wà mọ sọ fáwọn èèyàn àwọn èèyàn wá ń sọ fún àfáà yìí pé ìtọ̀ ń gbọ́ wá sọ̀rọ̀ rẹ̀ bó ti rí yìí yóò tàbí à ń ṣe àdìsù àwa lè mọ tó kéwu bá kí àdìsù fún wa ta lè mọ gbá lọ́wọ́ rẹ̀ ká mọ ìwúkẹ́ kọ́lálá ó ní ọ̀rẹ́ mi nínú tó àmọ́ ẹmọ́lẹ́ gbàdí ìfù lẹ́nu rẹ̀ o ọ̀rẹ́ tímọ́tímọ́ sì jọ ni wọn kí ló bí ojú pé ńgbà tó ti ṣe pé tí ò gbọ́ lẹ́nu àwọn onímọ̀ nínú àbí ń ti ń ké ó ti kí bọ́nu síra rẹ̀ ṣerú eléyìí ó wá pọ̀ kódà rẹ̀ ń tirú ẹ̀ náà ṣẹlẹ̀ láàrin ọmọ ìyá tẹ̀gbọ́n tàbúrò tó lábúrò mi ẹ gbàdí ìfù lẹ́nu rẹ̀ o èyí kì í ṣe ti pé ojú ṣáájú àbí ti tẹ̀m̀bẹ̀lẹ̀kún àbí ti kì í ta tọrọ ẹ̀sìn bá ti délẹ̀ àyè máa fọ̀rọ̀ ẹ̀sìn dọ̀rẹ́ àyè máa fọ̀rọ̀ ẹ̀sìn dọ́lójúlùmọ̀ àyè máa fọ̀rọ̀ ẹ̀sìn dẹ́bí torí ọ̀rọ̀ táwọn wí nígbà tẹ́lu mi ò bá mọ gbọ́ a sì mẹ́ta ló sọ̀rọ̀ yìí ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n bẹ́ẹ̀ ni kò sì yẹ kí ìwọ̀n dáa ní ọ̀rẹ́ rú torí pé kí ni ọ̀rọ̀ màlúdélẹ̀ tógun mímọ̀ bá sì ti délẹ̀ báyìí náà àfi ká fìmọ̀ náà yanjú ẹ̀ tọrọrọ tí ń bẹ́ńlẹ̀ yìí ó dàbí pé lójú tèmi ó ti fẹ́ dàbí pé ogun mọ́ṣẹlẹ̀ báyìí àlùmá arakatu lẹ́ẹ̀lmẹ́yà kìí ṣogun ọkọ̀ kìí ṣogun àdá kìí ṣogun ìbọn òun ló fi ń bà wá nú jẹ́ ńgbà tá a bá ráwọn tí ń búra wọn bí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yóò níbi ẹ̀ ń búra yín kò níbi ẹ̀ ń ṣépè fún rárá yín ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí ọ̀rọ̀ kẹ padà sínú tíra ní kí ni tíra ń wí ẹ wàá jọ fi tíra dára yín lẹ́kọ̀ọ́ ẹjọ́ fi mọ̀ ẹjọ́ fi dára yín lẹ́kọ̀ọ́ ẹyọ ibùkún mẹ́ ẹnìkan kò ṣe kinní kan ẹnìkan kò ní mọ̀ ẹnìkan kò ṣe gbá ẹgbọ́n nídìí àmọ́ lọ gbogbo bẹ́hùn ọlátọ́lọ́ bá ti bẹ́ nìkan ẹ mọ́fọlá nìbu yóò padà dàbí pé ń ṣe kéta rẹ̀ ni ẹjọ́ agbé gbogbo yóò kó mẹ́ ní tó kù ni pé ká padà sí pilẹ̀ mímọ́ wa kí sì ní pilẹ̀ wa òun kí ni súnà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam kí lóun náà wí èyí òun làwọn èèyàn fi mọ ibi tán lọ tẹ́rí tá a bá sọ dé bú àníròjútu ọ̀rọ̀ yìí eléyìí bá bú eléyìí kálukú ẹ̀ mọ̀ ríra yín bù torí kò sẹ́nìkan tọ́lọ́wọ́n bó fà lébù kan sí lára tẹ́lẹ̀ náà fi gbóhùn náà bọ́lọ́wọ́n bá ti dọ́mi ènìyàn kalẹ̀ nu tọ́jà bá ní ká fẹ́ mọ búra wa kò sí bẹ́yìn náà ti lè wó ga tó ẹ̀ẹ́rì ń tẹ́ mọ fi gbóhùn náà pé amóró náà mú àmọ́ bí tọ́rọ̀ ó ti mọ yanjú ni kéde bá ti gbé ìbú kú gbọ́rọ̀ evidence kalẹ̀ nígbà ìbájọ kẹ́rì wá kẹjọ kẹ́rì wá yóò wá kù sónílà káyìí ya ọlọ́run wá bún gbogbo ẹ̀dá gbogbo ẹ̀dá tọ́lọ́run bá ti ní ìyá wèrè láàkàyè tó níhùn yóò wá fi tẹ́ ẹ kí ni yóò fi tẹ́ pé á ah, lè yẹ̀rí tó mú wá ní ilé iná ẹ̀rí tó náà mú wá rí yóò wá kó méjèèjì pọ̀ lòun ó dúró tí gbogbo tá a ṣe yìí kí la fi wọnú ọ̀rọ̀ kọjá pé ọ̀rọ̀ tá a fẹ́ wọnú ẹ̀ náà ni gbogbo ẹ̀ náà abẹ́ ìbẹ̀lábẹ́ àti ìyá òṣèlú nínú Islam bó jẹ́ ṣe pé láàyè tí wọ́n ń yà yí mọ́sálásí wọ́n ń bí àti sọ àìmọye ọ̀rọ̀ ń pa Islam and politics àti ta ìmọye kútúbà ń pa rẹ̀ tọ́lọ̀ ń bá ní gbọ́ àmọ́ ní ń bolo kàn wá ní àwọn ibi tá a wá gbọ́ tó sì jọmọ́ ní ọ̀rọ̀ tá a ti ṣàlàyé tó ti ìtakò àlàyé tá a ṣe ogbó yóò da ká yanjú irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní bá bí adá àmàna ti lẹ̀ kan làfà wa ń kọ́ wa ní o kan kọ́ olójú méjì náà ni àfikà ṣàlàyé ó náà ni ọ̀nà bíi mélòó kan nìkan mú lò dánilẹ́kọ̀ọ́ náà tí mo rí pó pàtàkì jù alákọ̀ọ́kọ́ a mú ọ̀rọ̀ afẹ́wápò lórí àwápò lórí nínú àwọn tí mo gbọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ náà nù yẹjú ti jẹ́ ẹlẹ́ẹ̀kejì ni ọ̀rọ̀ ká tiẹ̀ wá vóòtì ọ̀hún gan-an ká dìgbò fún àwọn nǹkan méjì tá a fẹ́ gbé yẹ̀wò lákòókò inú abẹ́lúwa wa abẹ́lọ́wọ́n bá wa a máa sọ lọ náà rí èyí tọ́lọ́wọ́n bó sọ táà nínábì sọ kọ́lọ̀ ń dákùjọ́ dàrí kó mọ́jú tẹnu wa jáde ọ̀rọ̀ fẹ́ ẹnu tí ó kó bẹ́ni tí ń sọ ọlọ́run ò dákun làwa kò níbẹ̀ àkọ́kọ́ ká gbé ni bó tiẹ̀ ti pé ọ̀rọ̀ àárín ni nínú ìdánilẹ́kọ̀ọ́ yóò ta gbọ́ àmọ́ káwa wa gbé tiwájú olóyà kó yẹ à ń wápò olórí yóò ṣáájú election ẹ rí i pé nínú ètò òṣèlú náà kódà nínú ètò democracy tá a ló dá wàhálà lẹ láàrin ara wa yìí gan democracy náà kó tó kan pé election ó dé ìyẹn ó ti kọ́kọ́ wápò ná ó ti kọ́kọ́ ti primary ná ìyẹn ó ti kọ́kọ́ dùn náà pò ń fẹ́ wá ǹjẹ́ àwa lè wá àbí àlè wa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí a gbọ́ tàfà tí à ń wí àfa náà wá sọ̀rọ̀ ńbẹ̀ púpọ̀ nínú tó sọ ni pé páwọn èèyàn tíra olójú kan náà máa ń kà pé tí ì bá jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ à ń wápò lórí ta wá ń kọ̀ǹdẹ́mù pé èèyàn máa wà yìí ojú kejì náà ń bẹ ojú kejì ń bẹ ojú kejì ń a sì mọ̀ pé ojú kejì ń bẹ àwa náà tá à ń sọ lóòótọ́ èyí ṣe pé àmọ́ mẹ́nu wá pé ara wọn tán wí báyìí o àmọ́ ńgbà tọ́rọ̀ tán mú wá tí ò lálàáfíà tó lójú tiwa ó ní ọjà fẹ́ lójú amẹ́ni táwọn yìí wá mú ọ̀rọ̀ yìí wá wá fẹ́ lójú dáadáa pé kó dà gan-an ibi tí ayé ojú kan làwọn èèyàn fi ń sọ̀rọ̀ dé àwọn sọ̀hábà gan àwọn gan wápò wápò lórí a ọ̀rọ̀ ní jẹ́ kí n tún jòkújò kó pé a tún kékeré kan lálẹ́ yìí tó lálẹ́ àná náà mo gbọ́ a kékeré kan lálẹ́ ilé mi náà bá múra pé kò sí ẹ̀ níbi báírò àti ìwé bá gbọ́yà yín náà a ìmọ̀ kan láàfin sáǹfààní rẹ̀ àmọ́ ńgbà tá ara àwọn ẹ̀rí tí wọ́n mú wá pàwọn sàádé irú ìta aláwọn kan mọ́ mú wá tààfi kó tààfi rí wọn gẹ́gẹ́ bí pé wọ́n ní pọ́ìntì púpọ̀ òun náà tó rí ó tún wá jẹ́ tó tiẹ̀ tó wá fọwọ́ banilẹ́mìí pẹ̀lú pé àwọn tí wọ́n sì gbá gánú àwọn àfáà pé kò sí láì kíká wákò lórí àwọn ẹ̀rí mi gan bẹ tán mọ́ mú wá tó tiẹ̀ tó rí ìdíjòkó jírú yìí tọ́ ọmọ ya wa yìí mú wá lọ nínú àwọn ẹ̀rí náà mo rí bíbí mẹ́ta ń bẹ tí mo lè sáré rántí ń jòkó yìí báyìí àwọn ẹ̀rí ni àwa ṣàlàyé rẹ̀ fún ara wa alákọ̀ọ́kọ́ ń pàtàkó láwọn sọ̀hábá wákò lórí ọmọ hadith méjì bí sọ̀kọ́ jàre o kí ni hadith alákọ̀ọ́kọ́ ó náà ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bàwátá bá gbọ́ọ̀rọ̀ náà àtúmọ̀ náà ti rẹ̀ báyìí láàrin àwọn sọ̀hábí anábùwà Muhammad sallallahu alaihi wasallam nígbà tá ànábì kú tán ọ̀rọ̀ dá wàhálà lẹ̀ láàrin àwọn sọ̀hábá ọ̀rọ̀ dá wàhálà lẹ̀ àwọn àǹsọ́ọ̀rù wá wò ó wò pé àwa nípo ká tó mọ búrọ́pù ànábì káró lédè ànábì ọ̀dọ́ wa ló yẹ kó wà àwa ló yẹ ká jọba lẹ́yìn ànábì wa Muhammad sallallahu wa àwọn yóò bá wò pé ọ̀dọ̀ àwọn olórí wà àwọn muhajiru àwọn ti wà pẹ̀lú Abubakar àwọn náà wò pé jẹ́ bẹ́ẹ̀ yẹ ńgbà wọn dá àyè yẹn wá dọ̀rọ̀ lẹ̀ pé ah, a gbọ́ báyìí báyìí báyìí báyìí ọ̀rọ̀ yóò yẹ kó báyìí láàrin wa kí ni jẹ́ bẹ́ẹ̀ níjọ́ náà Abubakar Siddiq radiyallahu ta'ala anhu kọ́rọ̀ ilé mọ́ tún di nǹkan mí lẹ̀ òun wá fàyàn méjì kan lẹ́ǹjọ́ náà ó wá fa Umaru kalẹ̀ inú àwọn wá tún mú Abu Ubaidah ibn al-Jarrah pé ó dà àwọn méjèèjì ẹja mú àwọn kan láàrin wọn àwọn tá a bá mú láàrin wọn àwọn nìkan wá máa jẹ́ olórí ilé wa lórí ìjọ náà àwọn ìkan wá dìde láàrin àwọn àǹsọ́ òun wá ń sọ wípé minna amirun wa minkum amir ó ní ẹ̀yin ma'ashara al-muhajirin ó lẹ́yìn muhajiri tẹ wá láti ìlú Mọ́kà minna amirun ẹjẹ́ àti báyìí lọ́dọ̀ tí wá ká mọ lámìírù kan lọ́dọ̀ tí náà kẹ́yìn náà mọ lámìírù kan táfà yìí wá dì múnú pé nínú ọ̀rọ̀ tó bá nínú jẹ́jù nírú ọ̀rọ̀ báyìí eléyìí àgbọ́dọ̀ lórí eléyìí lẹ́rìí táwọn tàbí wápò lórí àtìṣe náà ti láàrin yìí àtìṣe ní torí tí ò bá já sì ṣe ń jọ náà ló pa kí Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu tó ń ti bó ṣe jẹ́ pé Abubakar gan ti fà á lẹ̀ Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu wá wò pé bọ́rọ̀ yìí ti ń lọ yìí kò gbọ́dọ̀ mọ́ lọ báyìí ó ní ẹdú ẹjẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀ níjọ́ tá ànábì jẹ́ ń bẹ láyé táwọn nǹkan kan ṣẹlẹ̀ tá ànábì jẹ́ kéèyàn kó mọ rọ́pò òun lẹ́yìn ìrun ta ní rọ́pò ànábì jọ náà ọ̀nà Abubakar ni ọ̀nà àá táwa nínú yín tí ó wà ń lè yọnu pé kóun wa máa wà níwájú Abubakar tá ànábì sì fà á síwájú lójú ayé rẹ̀ kó tó kò láàrin wa níbi tára kálukú wọn ti dalẹ̀ ní ara wọn balẹ̀ débi pé gbogbo wọn tún atúndí wọn ti ń sọ dọ́nà pé na'udhu billahi an nataqaddama Abubakar ah ọlọ́run sọ wa kó n bí ká wá gbáwájú Abubakar Umaru tó bá wá rí bẹ́ẹ̀ ẹ fẹ́ gbáwájú rẹ̀ rèé torí pé Umaru tó kórìíra ni pé ńgbà kan fà á lẹ̀ rúwo rẹ̀ pé bóòlù wọn ti wá mọ jó lórí kábùbákì wá mọ bẹnu àwọn tó wọ́n mọ darí láti bo ti wọ́n ọ̀nà jìn irú nǹkan yìí ni Umaru náà wá pàkíyèsí àwọn sọ̀hábà tó kù ara kálukú ti balẹ̀ ńjọ náà lọ́nà tí ní kẹ́nu ó kò rí tí ó yẹ́rú ẹ̀rí ló yẹ ká mú wá ká láwọn tàbí ń wá pò lórí ọ̀rọ̀ fẹ́ dàrú mọ́ wa lọ́wọ́ nígbà máa mọ́rù nǹkan bá ń wá jọra wọn ẹni àwọn yìí náà tó bá dìtì ana níjọ́ kan anábùwà muhammad sallallahu alaihi wa sallam ìṣẹ̀lẹ̀ yìí ń gbà tán fẹ́ jagun khaybar ni arábìnrin tó ẹgbẹ́ tó bá dàárọ̀ ọ̀la o yìí gbàsíà ogun fẹ́ nìkan ni ó darí ogun wa ẹni tí ń sì gbàsíà ogun fún yìí yuhibbuhu Allahu wa rasuluhu wa yuhibbu Allaha wa rasuluhu ẹni dáa wí yuhibbu Allaha wa rasuluhu ó fẹ́ràn ọlọ́run sì fẹ́ràn ànábì wa yuhibbuhu Allahu wa rasuluhu ẹni ọ̀hún náà ọlọ́run sì fẹ́ràn ànábì náà fẹ́ràn ẹ̀ amẹ́ni náà là á gbà kí a fún lọ́la ẹni yìí sì ni yóò jagun tá a fi borí ogun ánìjọ náà bó ti wà mẹ́gbà wá sí lóòótọ́ gbogbo àwọn sàhábà sílẹ̀ ẹjọ́ náà fi mọ́ kálukú ti ń wo pé ah, ọlọ́mọsí àjòjì ni kálukú ń ro pé èmi ni ó jẹ́ èmi ni ó jẹ́ nígbà káfà yóò wá mẹ́rin wá àfà mi sẹ́ni pé ń bẹ̀ ń nísìn sẹ́ni pé àwọn sàábé ń wá kó pé àwọn làwọn fẹ́ gbé àsíá ogun àá àá ó ká múrú ẹ̀rí ń wá mọ́ Ah, ọlọ́run mọ́ta sànù wa sẹ́ni tí máa ń bí gbogbo orú nǹkan báyìí tọ́rọ̀ yìí ti máa pààyàn lẹ́ni báwọn yẹn ti rẹ́ ni ni pé ah, ọlọ́run mọ́ ti wá lẹ́ni tó tẹ̀lé sódò ni tí àwọn èèyàn bá kàn ti fẹ́ wá ẹ̀rí wá pé alátagbọ́dọ̀ wẹ́rí wá òun ló máa ń bí irú nǹkan báyìí sẹ́ni irú àwọn tí máa ń ṣe báyìí ọ̀rọ̀ wọn dàbí irú ẹni tó tẹ̀lé sínú omi ni ẹni tó kó sódò ó wá tẹ̀lé sínú odò ńgbọ́ ó wá tẹ̀lé sínú odò tán kò sì máa wẹ̀ tí àpé yóò fẹ́ wá bò lówó ti jáde níbi tí tí wọ́n ń jà tàbútàbú tí tí ń gbé ọdún tí ń ṣe jápájásẹ̀ pé kóhun tiẹ̀ níbi jáde tí a tóbi tí tí ń ṣe yìí gbogbo ń tọ́wọ́ rẹ̀ bá bá ní òfẹ́ dì mú bí kulli ma àṣàkàtà mẹ́ta bá wọn fàájì máa ń wínú wọ́n ní misluhu mislu al-ghariqi àpòjúwe ń tẹ́wọ́ yìí àpòjúwe rẹ̀ dàbí ẹni tó tẹ́rì sínú omi ni ẹ ń bá tẹ́rì sínú omi tí ó mọ̀ wẹ̀ bí kulli ma àṣàkàtà mẹ́ta gbogbo ń tọ́wọ́ rẹ̀ bá bá ní òfẹ́ dì mú pé bóyá tóun bá di nǹkan kan mú yóò lè fà wọn sókè yóò gbé ọwọ́ èèyàn ló ń gbà ní bọ́wọ́ rẹ bá ba kankan yóò dín bí ó lè fa ọ sókè kódà bọ́wọ́ rẹ bá ẹja kò ní mọ̀ pé já pé mo dùn náà lòún sì wà ó ní òun ni mo múrú ẹ̀rí báyìí wá nígbà tí yóò bá rẹ̀ ní mọ́. àwọn sọ̀hábàrù bí wà lọ láyà àlẹ́ lóòótọ́ wọ́n ń ṣojú kòkòrò pé kó já wọn lágbà a fún àmọ́ kì í ṣàtì àwọn olówó wọn jù bí ó ṣe gbólóhùn tá à ná bíbi parí rẹ̀ pé ẹni tá à ń wí yóò yuhibbullaha wa rasuluhu wa yuhibbuhullahu wa rasuluhu

alànàbùwà Muhammad sallallahu alaihi wasallam ń jòkúnjọ kan ó bá ní ẹ wo ọkùnrin kan ń bọ̀ níṣe o ọkùnrin tá a ní ń bọ̀ yìí ọmọ àlùjánnà ni o tẹ́lá àwọn tí wọ́n bẹ́ ń tòkó tí wọ́n wo pé á já wọn yìí mọ́ àmẹ́ni tí ń bọ̀ yìí ó jẹ́ kálukú wá ń fọkàn sí pé ta ló wá fẹ́ jẹ́ ní ìwọ kan pé áá olóríire ìwọ wá lẹ́ni náà láàrin wa á nígbà tọkùnrin náà yọjú ọkùnrin náà bàtà tó yẹ kí owó ṣẹ̀ṣẹ̀ ó bá kó tẹ́gbẹ́ báyìí ó fi pápá fi pábíyá kò wọ bàtà ẹsẹ̀ àmọ́ wá irùngbọ̀n rẹ̀ ń kán bí ẹni ṣe tàlù àlátán ó bá wọ jòkó kálukú fojú sí lára pé ìwọ náà ni. alópin lọ́lẹ́kẹjà anábì tún ọkùnrin kan ń bọ̀ ní ìsìn o ọkùnrin náà ọmọ àlùjọ náà ni nígbà tí ó wà ó jọkùnrin tàná irú bó ti wá nígbà àkọ́kọ́ ló tún wá náà bó ti múra náà ni ó tún tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lẹ́lẹ́kẹta pé nìkan ń bọ̀ ọmọ àlùjọ náà lẹ́ni yìí náà bá tún wá àmọ́ ká yóò níbi tá à ń lọ bí ọ̀rọ̀ yìí kí la fẹ́ mú jáde ń bẹ̀ ni pé ẹnìkan wá ń bẹ̀ náà sọ àbá ń pè Abdullah ibn amuru ibn al-As ẹni tá a tún wí ìgbẹ́ náà sọ àbá nínú àwọn ọmọ àwọn ẹ̀tọ́ àbá tó ni ipò tọkùnrin yìí wà yìí ipò yìí bá jọ̀ náà lójú pé àá ọlọ́mọ àlùjẹ́ náà ń bọ̀ lágbájá ló wá wá kí ni a ní à ń ṣe síwájú ọlọ́run tó bẹ́ẹ̀ ibi afẹ́ múnú àpò fẹ́ mọ́rú ti ń ṣe ọ́nàdùnlá ibùnà amúrú bá lọ́dọ̀ ọkùnrin náà pé dákun mo fẹ́ wá lú bí ọjọ́ mẹ́ta nílé rẹ̀ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin mi àti bàbá mi tí ẹ̀ ń wá lú sí wá sùn sílé rẹ̀ ó bá lọ lé ọkùnrin yìí wọ́n ló tún ju ẹlẹ́kìn ní ilẹ̀ fi mọ́ ìyún òrìdè yẹn náà fílà kò rí sí olórí kan tó tẹ́tí àlẹ́nu pé tó bá kàn dánwó lóru sílẹ̀ bá kàn tó bá kàn tají tó fẹ́ yíra padà ní ìṣèrántí ọlọ́run kò ju náà lọ ó bẹ́ẹ̀ ń jọ kò sí kò rí tó tuntun òpin bí rẹ̀ díẹ̀ lẹ́nu ìjẹun tó ń jọ kẹta ó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń kẹta kò sí jẹ̀dí jù lára ọkùnrin yìí tán ló bá pè ńgbà tó dá ọjọ́ kẹta lótọ́ ọjọ́ tí mo dá tí mo fẹ́ lò ti pé àmọ́ tí mo kàn fẹ́ bí yín léèrè ju pé ah, à ń bẹ́ ń jòkó là nábì sọ gbólóhùn báyìí báyìí báyìí o ìwọ lọ sí wájọ́ náà mo wá fẹ́ mọ sí lọ́mọ ń ṣe síwájú ọlọ́run mo ṣe ni mo fẹ́ sọ ọjọ́ mẹ́ta lọ́dọ̀ rẹ àmọ́ èrí nǹkan tó ń ṣe tó wá ju tàwa tó kù náà lọ kí lọ fi dérúpọ̀ yìí ọlọ́kùnrin yìí wá ń fún Abdullahi bin Amúrí bin Aasi pé létí pé ah ní tó special àkọ́jà ń tọ́ ríun náà bí mo ti rí náà mo ti mọ náà lọ ti ríun ìbá ni ah, ọ̀bẹ́ sọ fún mi ni a ah, kí ní ìmọ̀ àfipamọ́ sí wọn dá ẹjọ mọ́ lọ alábìlá ibùn àmúrú yìí tẹ̀ padà tán ọkùnrin wá pé padà pé wá wá kí n bá mọ́ ní ìta láìsàn kankan fọ òkan lè dá tí mo kàn mọ̀ tí mo kàn lérò pé mi máa ń ṣe tíwájú ọlọ́run bóyá tó lè jẹ́ ìyìn mọ́ nǹkan míì tó ṣe àkọjá pé ọlọ́run ò dẹ́ nìkan lọ lárí kínú mi mọ́ wá bàjẹ́ èmi jẹ́ kínú mi àárín èmi àtẹnìkan kí wá ní nǹkan tí ò dáa kan sọ́mọ́ làkejì inú mi mọ́ táwọn èèyàn alábùláìbùn amúrúwa ní àìntọ́ wí náà ni ọgọ́rọ̀ ní nílùú eléyìí tọ́lọ́mbà ti torí kẹ́nìkan inú mọ́ ń bí ẹlòmíì kí la fẹ́ mú bí hadithu yìí tó ń jí bá ti ní bóyá gbọ̀ ìfù láwọn míì pé nínú àwọn àfáà ní táwọn díẹ̀ kan pé ní hasan kí la kàn fẹ́ mú ojú pé ńgbà nábì lọ́kùnrin náà máa lùjẹ́ náà kí lójú ogun wọ́n dé ojú wọn wà ń gbogbo aná la máa dín ti sàbákọ̀ kàbí ha ọ̀tààtà ebi ọ̀rọ̀ ló délẹ̀ náà lànàbí ọ̀rọ̀ ń lọ ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ ń lọ ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ wájú ọmọ àlìjẹ́nà ọ̀dà náà ni ó ah, ànábì èmi náà ń kọ́ ọ̀nà àtàbà kọ̀ọ̀kà bí ha ọ̀kà ìwọ náà bá wà ń bẹ̀ àmọ́ ọ̀kà kàkì kọ́kọ́ náwó sì ti gbà á àfẹ́wulẹ̀ fọ́ ìhòmù tó gbogbo àwọn láti máa dídì tàbá kọ̀ọ̀kà bí ha ọ̀kà káwá ní ọ̀kà ipò kan ní wà ń bẹ̀ ipò kọ́mọ̀ tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ à ń sọ̀rọ̀ àlùjẹ́ náà à ń sọ̀rọ̀ fẹ́ ọlọ́run à ń sọ̀rọ̀ pọ́lọ́wọ́ fẹ́rẹ̀ yàn lọ́jọ́ kálukú ní gbọ́dọ̀ mọ́ dúró ẹ̀ ọ̀rọ̀ pé yẹn wá pò kọ́ ni kálukú ló gbọ́dọ̀ dúró ẹ̀ láàrin wa ọlọ́mọta sàánú ẹnì kọ̀ọ̀kan wa irú ẹ̀rí báyìí àkò yẹ ká mọ wá fi sọ̀pọ́ọ̀tì ta àròpá abákànfẹ́ sọ kò tẹ́rìí mbẹ́ yóò jẹ́ lẹ́ẹ̀kejì ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta báwọn afá yìí fún wa mú wa lẹ́yìn ilé lórí pé yẹn lè wá pò yẹn lè wá pò lórí ó ní pé wọ́n mú tàǹdẹ́bù wa Yusuf wa alayhi salatu wa salam kéde bá nàbì Yusuf tábà sì padà sínú sórọ̀tò Yusuf ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ lóòótọ́ alánàbí Yusuf alayhi salatu wassalam pípé tèbó béèrè lọ́wọ́ ọba pé ij'alni ala khaza'inil ard méje bó béèrè púpọ̀ náà nu lẹ́yìn oúnjẹ pọ́ kódà lábẹ́ ìjọba kèfèrí gan níjọba náà jọ náà ara ta ń sọ náà nù àwọn míì náà máa ń lo ọ̀rọ̀ yìí lóòótọ́ ẹ mọ̀jà mọ́ àkànṣọ̀rọ̀ káwá rògbòyà àti mẹ́rin wá àbí kákan mọ́mọ́ mẹ́rin wá pa kátàfẹ́ wo fitiwa náà àtàgbọ̀rọ̀ fitiwa nílẹ̀ eléyìí náà kò sẹ́rí mẹ́ anábì Yusuf kọ́ ló wá ipò níbí kò wápò lórí àìrẹ́rìí mú wá mọ́ ní òmù yàn mọ́ lọ́rí nílé wá irú eléyìí kọ́ ló yẹ ká sọ pé ìsìlámù gan lálẹ́ mọ́ wápò lórí àjọkọ́ ni pé táwọn sọ̀hábà ń bẹ̀rù náà ààrẹ rí mú wá ń bẹ̀rù gbogbo mú wá káwọn sọ̀hábà wápò kò tẹ bá bí ẹ máa ka ọ̀rọ̀ yìí fáwọn èèyàn ní tìǹ láti ń lọ́gbọ́n tí ó bá mọ gbọ́rọ̀ yìí ẹ máa bá sọ fún wọn pé káyà ti ń bẹ lókè rẹ̀ káyà ti ń bẹ lókè rẹ̀ ó yanjú ọ̀rọ̀ yìí kí láyà ti ń bẹ lókè ká padà sínú sórọ́tò Yusuf ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ni pé wà kọ́ àlàlì mọ́lẹ̀kọ̀ tú ní ibè ó ní ẹni lóun ló tú àláyé ẹ kí n mọ̀ di special adviser mi wọ́n ní gbà fàlámà kàlámà ńgbà tí ó wà bá sọ̀rọ̀ tán kàál ọba wa ń sọ fà nàbí Yusuf pé ìnà kàlíyàwó mà làdáyè nà màkínún àmín mọ̀pẹ́rẹ́ o láti ní ọtí di mọ̀kí ẹni ti gbà láàyè ní o ọtí dọ̀gá láàrin wá ń bí o ẹni ìjọba ọtí di kí ọdọ̀gá láàrin wá ń bí so ọba gan ti kọ́kọ́ gbé e sípò náà òun kọ́ ló wá so ọba ti kọ́kọ́ sọ pé a gbé ọ sípò láàrin wa olówó ní àtẹ́ẹ̀bá ah, tiẹ̀ wá fi mí jẹ nǹkan kan ẹsẹ̀ kan fi mí jẹ kọ̀dá ìnùl àrùn ipò tí ìbá ní ẹ fi mí sílẹ̀ léyìí so initially anabi yusuf wà ẹ ká máa ní ẹ ẹ oníkan sọ fún ara rẹ ẹ ń bẹ tú àyà ni ní ẹ ìtẹ̀mí sọ yìí èmi kọ́ lèmi kọ́kọ́ sọ o èmi kọ́ lèmi kọ́kọ́ sọ eléyìí ẹ jẹ́ apádà sí ọ̀rọ̀ bàbá wa sheikh islam ibn taymiyyah rahimahullah lórí ọ̀rọ̀ yìí sheikh islam sọ̀rọ̀ nípa ẹ̀ tábà padà sínú Majmu'ul Fatawa á gbọ́rọ̀ tí Sheikh Islam sọ wọ́n ní lamma sa'ala al-wilayata lil maslahati ad-diniyya wọ́n ní tábà wo bẹ́ẹ̀ wọ́n á rí pa Nabi Yusuf alayhi salatu wa salam ó béèrè fún ipò tó béèrè yìí fún àǹfààní ìtẹ̀sìn ló ṣe béèrè ibi tó béèrè wọ́n ní ṣùgbọ́n o lam yakun hadha munaqidan lit-tawakkul àníyàn alákọ̀ọ́kọ́ èyí ò tako pé bí àbí wọn gba lọ́nà mọ́kọ́ o a ní bákan náà wà láàrùwá ní ìsù ààlèlè ìmọ̀ọ̀rọ̀tìl manhiyọ̀ àní ọlẹ́lẹ́ yóò tù sí lára ìmọ̀ bèèrè fún pò tán ti kọ̀ fún wa nínú ìṣẹ̀rí àkámọ̀mọ̀ bèèrè fún ohun kan bẹ́ẹ̀ pé ilé yóò sí lára ìbèèrè fún pò ẹ lọ́rọ̀ èwo dáadáa pẹ̀lú bá ní wà ní ṣe kùn islam nínú ìtẹ̀mí àsọ̀npọ̀ ọ̀rọ̀ yusuf ni ó túmọ̀ sí pé èyí mọ́jà mẹ́rin wá ń bẹ̀ mọ́ nígbà tá a bá fèsì lórí ẹ̀rí mẹ́ta tá a rí pé wọ́n sáré tá a láàrín sáré sáré rántí láti mọ́rọ̀ báyìí ẹ jẹ́ ká wá padà sínú islam gan-an kékeré òkè àwọn ẹ̀rí táwọn mú wá rè àwọn táwa ní ẹ mọ́ béèrè fún pò yìí ẹjọ́ àwò kí làwọn náà rí lọ́bẹ̀ tán fi wá rú ọwọ́ tán fi ní èyí mọ́ wápò ẹjẹ́ àkọ́kọ́ fún wa ní hadithu kan ní hadithu náà bẹ́ẹ̀ sahih al-bukhari afọ́wọ́ abu musa al-ash'ari radiyallahu ta'ala an nínú àwọn àgbààgbà nínú àwọn sọ̀hábà ni abu musa al-ash'ari ó ní dakhaltu ala an-nabiyyi sallallahu alayhi wa sallam ana wa rajulani min qawmi ó lèmi àtìyàn méjì kan nú àwọn èèyàn mi ó la wọlé tó ànábì faqala ahadu rajulayn ó ní kan nú àwọn méjì tájọ wọlé yìí èmi àtìyàn méjì kan nú àwọn tájọ wá láti ìran wa nínú ìlú wa ó láwọn méjì ó nìkan nu wọn bá ń sọ fún ànábì pé ya Rasulullah ya ọ̀rọ̀ yìí kan ó yanjú púpọ̀ ó ní ànábì amírùnà tí wọ́n gbọ́ bá tó dáadáa ọ̀sán sorry amírùnà ó ní ànábì ọ̀ fi wájà fi wájọ̀ àbúmúsá ní ìkejì náà òun náà bá kún sọ orun tọkùnrin yìí sọ ẹ̀dàkùnjọ máa ń jẹ́ kí lóòtì ànábùwà muhammad sallallahu alayhi wa sallam anábì ní a inna la nuwalli hadha man sa'ala anábì ní sẹ́ra lámọ̀rí jẹ́ obìnrin ipò lórí àwọn yìí máa fún ẹni tí ń bá ń béèrè wàlá man harasa alayhi kódà ẹni bá béèrè nìkan kó ta bá tún ní kéèyàn náà tún sojú kòkòrò lé lórí kí mo sáfẹ́ jẹ́ àní fún un náà ẹ̀rí nǹkan báyìí لا نولي هذا من سأل ولا من حرص عليه ẹni bá ti béèrè ipò àwẹ̀ ìfún ẹni bá sì ti sojú kòkòrò pé mo fẹ́ débẹ̀ àwẹ̀ ìfún adábuwa Muhammad sallallahu alaihi wasallam hadithi tó lálàáfíà dọ́dọ̀ rẹ̀ olèlé yìí afáwà Abu Dharr al-Ghifari radiyallahu ta'ala anhu òun náà sọ nínú rẹ̀ àbí tẹ̀lé náà bẹ́ẹ̀ ní Sahih Muslim ó ní mo sọ pé ya Rasulullah ó ní mo wá bá nẹ́bí ìjọ kan mo wá nílò òjíṣẹ́ ọlọ́run ala tasta'miluni ah, ah, ipò ló pọ̀ nílẹ̀ yìí ẹ ti ẹ̀wábì kan tèmi náà ha bó ṣe chairman local government ni bó ṣe baálẹ̀ ibì kan ni bó ṣe mọ́gàjì ibì kan ni ah, ẹ ti ẹ̀ lo èmi náà síbì kan àwọn káwọn olóṣèlú ti wá lé ní náà báwọn náà ti máa ń sọ nù ẹ lo èmi náà síbì ẹ̀kíní kan là á lò síbì kan táàmù táwọn náà wọ́n lò lọ́dọ̀ ara wọn. Abubakar wa ni ẹ lo èmi náà síbì kan aláàbí wọn sọ fún pé a fàdọ́rọ̀ bá bí yẹ́dì hì aláàmọ́kìlẹ̀ abúzárì láàbí bá gbọ́wọ́ lóun díjì ká pé a ah, yà abazar eré abúzár iná kadọ̀ ẹ̀ mọ́jẹ̀ nǹkan ọ̀lẹ́ ní ọ́ à ń bọ̀ wá ní o kí láàánú bí pé ọ̀lẹ́ ní ọ́ agbára rí o wa wọ́n ti bọ́ lẹ́pẹ́ àbúzárì ó mọ jàǹbá àmọ́ náà kọ́ torí pé ipò tí ń béèrè yìí ipò yìí máa darí àwọn èèyàn ipò ńlá ni kìí ṣe pé gbogbo èèyàn ló kàn mọ́ rò pé òun kàn lè wà mẹ́ ǹjẹ́ kí ni túmọ̀ sọ ìbùdá nẹ́bí lò fún àbúzárì gan gbọ́dọ̀ òun jẹ́ tún ní kí tábìgbọ́ yìí máa mọ ọ̀rọ̀ rẹ̀ gbá wọn sáré dípò àwọn èèyàn ti ń tẹ̀yìn ohun sílẹ̀ nìyí anábì ní jẹ́ tún wá sọ fún ọ̀yún nìkan kọ́ alákọ̀ọ́kọ́ kàn nípọ̀ lẹ́ni ọtí mo fi ọ́ ìkejì ni pé wà innaha amara àti pé ipò tọ́ orítọ̀ ní kí n lù ọ́ síbì kan àmọ́ náà mọ̀ ní hmm. ó tún di mélòó ó di méjì àkọ́kọ́ ni paul lẹ́nu wọ́n tí ń wọ́n wọ́ yìí ẹlẹ́ẹ̀kejì àmọ́ náà ní ó lẹ́lẹ́kẹta wà innaha yawmal qiyamati khizyun wa nadama anábìnrin tó bá dijọ́ gbẹ̀ngàn kìyàmù ipò tó ń wò yìí ìyẹpẹrẹ ní padà máa ń bí fún ni wà nadama kódà ìyẹn máa ń rìgírẹ́tì mbẹ̀ ni ìyẹn ó rìgírẹ́tì pé ẹ̀ ta ló wá ní dolórí anábì wa ni ìlà ẹ̀rí ká sọ kíní kan lẹ́ẹ̀kan pé àwọn àfáà míì tí wọ́n ti ẹ̀gbá tí èèyàn máa ń wá kó lórí gan àwọn ẹ̀rí kan sì ń bẹ tá a lè mọ rò pọ́n rí nǹkan mú wa wá kí mú àbíjì tẹ́lí sàǹkà yìí àwọn àfáà míì tán gbà pé èèyàn lè wá kó lórí òun náà máa ń lò ẹ máa wò pé ah, àṣìbádìí ti kọ̀ǹdẹ́mù ẹni ń wà ní ṣèdí ẹ̀rí pé ànábì sọ gbólóhùn kan pé ìlà man àkọ́dàhà bí hákìhà pé àfẹni tó bá gbapò yìí pẹ̀lú ẹ̀tọ́ tí pò wà àdàlẹ́rí àléhì fìhà ó sì pé àmánà àti tó jọ́ràn yẹn lé lórí mẹ́ ó sì pé jama ọ̀rọ̀ tá ìnábì sọ fún àbúzárì rí tá ìnábì bá wá lè sọ adúrú tó tó báyìí fún àbúzárì ẹ dákun ta wá lè mi àti yín táwa ní àsìkò yà wà ní kódà ìyẹn lè mọ wákò lórí nígbà tá lè mọ discourage àwọn sọ̀hábà á ní kí bẹ̀rù ọlọ́run ni wọ́n ní bẹ̀rù ọlọ́run ká ní ti payà ọlọ́run ni wọ́n ní payà ọlọ́run ká ní kéèyàn ó mọ̀ pé èyí tó ojúṣe èèyàn rẹ̀ ni wọ́n mọ ojúṣe wọn ìbẹ̀rù ọlọ́run bá ń bẹ lára wọn ju tiwa lọ sórí àwọn èyí wà nẹ́bí ń discourage wọn àwa làwọn àmọ́ wa tira wa bẹ́ẹ̀ ànábì sọ fún àwọn èyí pé àmọ́ náà ni o ìyẹpẹrẹ níjọ́ gbé ìdàlùkìyàmọ́ ẹ̀dàkùn àwọn ẹ̀wọ́ ló wá lè kí àmọ́ náà nù àwọn àtàfẹ́ mọ́ bára wa tọ̀rọ̀ mọ́lẹ̀ ní ó lẹ́sẹ̀ mọ́ rí pé wú ọ̀rọ̀ yìí náà ó dẹ́rù bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ mọ́ iru wọn sì níbẹ̀ torí pé mọ ọ̀ràn tí ń bẹ́ńbẹ̀ ọ̀ràn tí ó ti bẹ̀ jáde ńlá ni ẹ wá dúró Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ti pé tá bá ń sọ̀rọ̀ pa siyasa shar'iyya àpèjúwe ńlá ni Umar jẹ́ tó ń ti bẹ́ẹ̀ nígbà tí fẹ́ kún kọ́ náà ni pé èyí eh, tí ń bá díwájú Ọlọ́run mo ti fẹ́ láà tí ń bá díwájú mo ti fẹ́ ríbi kó o yọ tún tó yẹ pé lẹ́yìn Umar kò sí ẹlòmíì mọ́ ta ló tọ́ka sí mọ́ nínú gbogbo àwọn tó ń bọ̀ lẹ́yìn rẹ̀ bí a kó dáa lẹ́yìn ìgbà tá a rí fi àtà Umar ẹni tó tún wá ṣòṣèlú tó dáa tó bẹ̀ kò sí mọ́ tọ̀sí Umar bá lè mọ̀ bẹ̀rù àlùkìyàmọ̀ rẹ̀ dákun táwa ló wá kù mọ́ káwa ló wá dérú àkókò tiwa yìí àkókò yìí ni ká ṣẹ̀ tún máa sọ fáwọn yẹn pé ẹ kó èèyàn lè wá ṣé àwọn àwọn nǹkan àwọn àmọ́nà àti àwọn ojúṣe wọn ń táwọn wọ̀nyí lè mójútó ní ṣe léyìí òun náà tún jẹ́ ẹ̀rí mẹ́rin nínú àwọn ẹ̀rí tí a rí tó jẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tó fi discourage wa kúrò níbi ipò yìí kódà àwọn àhàdíìsì míì ń bẹ tó ipá lọ́gbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wa pé àwọn nǹkan wọ̀nyí máa jẹ́ kẹ́rù mọ́ bàyàn láti wà nípò ẹ̀wọ̀n bí sọ fún ó dìídì lámọ́lẹ̀ fáwọn tó tẹ̀lé àbú musa làásì àríwọlé ni pé ah, alámọ̀ríjà ń wòye àwòye fún ẹni tó bá ti béèrè so ìbéèrè rẹ̀ yín wọ́n sọ ní ti pé àwọn àfa kan gbà láàyè sáré káwá lára àwọn àfa kan gbọ́ ọ̀rọ̀ láàyè ó rọrùn lóòótọ́ ìyíwèé ti ṣe bí mọ́sálẹ̀ yọ̀ kan torí pé ní tí máa ń bí ni pé àfa mi ẹ̀rí mi lè mọ́ dọ́dọ̀ rẹ̀ kì í ṣe pé fẹ́ẹ́nu làwọn àfa àtọ́ ọ̀tọ̀ ní bọ́rọ̀ ti hàn tẹ́lòmí ní òmù ṣèdájọ́ ní tó bá wá ṣèdájọ́ nìkan ó lè wá ṣe tán gbà tó wá rẹ́rí nìkan ìfìyàmọ̀ ní ó sì lè má rẹ́rí nì tí ó bí kú ní kọ́rọ̀ náà jẹ bí ó ti bá fún jẹun amọ́lọ́wọ́n ọba ọba Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ẹ̀ta gbọ́lẹ́nu ànábùwà Muhammad olùgbé táfà bá sọ̀rọ̀ pẹ̀lú pé kìí ṣe ìfẹ́ nú ó lo ni ó gbà bó bá sọ tó yóò gba ládàá pé ọ̀ọ̀kọ̀ rẹ̀ ti lóòótọ́ àmọ́ ládàá pọ̀ tiẹ̀ ọtí ẹ̀ fi mọ̀ sọ̀rọ̀ ọ̀lù fẹ́nu nígbà tí fún ládàá nù. ní láti mọ orí oríṣiríṣi ìyapa ẹnu tó pọ̀ láàrin àwọn àfà kódà láàrin àwọn sàhábì wa Muhammad sallallahu alaihi kódà láwọn àwọn míì tó tóbi tó hẹ́rì hẹ́rì ẹ ti mọ gbọ́ pé ẹnìkan sì bẹ́ẹ̀ ẹ wà fáwọn Abdullahi bin ta'ala àìmọye ọjọ́ ló fi tako pé kò sí ti ń jẹ́ kólé a'udhu bi rabbil falaqi àti kólé a'udhu bi rabbin nas nínú al-Qur'an tẹ̀wọ̀n kí ni àti ń kele ni kìláàfù tó kọ́kọ́ bẹ̀rẹ̀ nu Abdullahi Mas'ud agbámbà àwọn sàhábà ni ó ní ẹ má jẹ́ ń gbọ́ pé mu'awwidhatan wà nínú al-Qur'an kí ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bó sọ ti ń jẹ́ kólé a'udhu bi rabbil falaq àti kólé a'udhu bi rabbin nas ọlọ́wọ́ àmọ́ ìbẹ̀rù ọlọ́run náà ló mú un náà sọ bẹ́ẹ̀ pé ah ṣé n tí ò sínú àlùkùránì táwa mọ́ ló wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sí tó mú Abdullahi bin Mas'ud yóò di sọ bẹ́ẹ̀ ẹnu yìí tó ń ké mọ́ wájú ànábì kò rí bí kéwú débẹ̀ wájú ànábì ló fà á àmọ́ àwọn tán ké débẹ̀ wájú ànábì ni ká ah, ah, tí wo ò bá mọ̀ ìgbà tó sọ̀kalẹ̀ àwa mọ̀ lọ́gọ̀ọ́rọ́ para sọ̀hábà wa fẹnu sọ̀rọ̀ ìgbà ah, ọ̀rọ̀ tó ń bẹ́lẹ̀ yìí méjèèjì inú àlùkùránì ló wà kó tó wá di kẹnu wá kò lórí rẹ̀ ń jọ náà àlùkùránì táwọn ṣe o alukur'anu bá ń kénu sókè yẹn wá mọ́ alọ́mọ múrù kan bá òní wá àwọn sọ̀hábà kan náà sọ báyìí ó rọrùn kára àwọn kan sọ nǹkan míì ọ̀rọ̀ ànábì yóò kí ẹ̀ báyìí ẹ̀ ráfà míì tí ó sọ nǹkan míì kìí mú làwọn yìí lò ní tó hàn sí wa nínú wọn ìmọ̀ bímọ ti mọ́ ń gbà mí àbímọ̀ kan gbà mí wọ́n lè rí ọ̀rọ̀ méjèèjì lóòótọ́ àmágbọ́yé wọ́n bí ọ̀rọ̀ yẹn ń gbà mí àbí ìwòye sí ọ̀rọ̀ yẹn ń gbà mí oríṣiríṣi nǹkan báyìí ni mo ń bí ọ̀rọ̀ láàrin ọlọ́mọta bá wa tán kálukú wọn lẹ́sùn olóore ṣọlẹ́ yìí ká rọra mẹ́nu kò mẹ́ ọjọ́ ti lọ àti fàágùn jù púpọ̀ gan pàápàá àmọ́ la pé ńgbà tó ti bẹ́ẹ̀ di pé à ń wá kó lórí yìí bàbá kan ń là mọ́lẹ̀ bá ti ń là mọ́lẹ̀ yìí kálukú náà bá wá ń gbọ́ ọkọ máa ṣe bí nǹkan ló já túlẹ̀ dáadáa báyìí ṣòkò tí tó lálàáfíà tó pé ipò lórí ẹ̀mọ́jà wà. anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ó dìbì ìhun ya abdulrahman ibn samura ó ní má bèèrè láti sáàlì ánìl ìmàrà wọ́n wọ́n láti sáàlì ánìl ìmàrà má bèèrè nípa agbó fẹ́ jẹ́gbó lórí o má bèèrè torí tọ́ọ̀bá ilé bèèrè tọ́ọ̀bá débẹ̀ wùkílùkà ilé ìhà iṣẹ́ ọlọ́ọ̀bá ní kí ọlọ́ọ̀ bó dáadáa ní o àwọn onímọ̀ ogun àwọn alágbé ibẹ̀ àmọ́tọ́ tó báyìí kí wọ́n lọ wá ohun dọ̀ọ̀dá tó wá láwọn èèyàn náà yá nígbà náà ní àpò òjílẹ̀ kò mọ̀ òun lè ṣe tẹ́lẹ̀ ni tẹ́lẹ̀ yìí ká kíyè táwọn àárín yìí ọlọ́mọta fún wa ní àgbóyè ọ̀rọ̀ rẹ̀ ọ̀kanu ẹlẹ́ẹ̀kejì ká wá sọ̀rọ̀ nípa election àǹdìgbò àdìbò àtẹ̀káfẹ́ nìkan àtẹ̀káfẹ́ nìkan nikan inú tí mo gbọ́ ní ọ̀rọ̀ ọmọ ìyá wa mo rí pé níbi tẹnu kò pọ̀ ẹnu kò lórí pé democracy kìí ṣe ojúṣe dáadáa alhamdulillah kódà ẹnu gan kò lórí pé election yìí gan báwọn àfáàtì ní àwọn different of opinion lórí ẹ̀ a lè mọ wulẹ̀ yọwọ́ bẹ̀rù púpọ̀ àmọ́ ń bo la fẹ́ yà sí ìsìn ni pé àwọn ọ̀rọ̀ kan jáde ń bẹ́ nígbà tá a bá ń ṣàlàyé ọ̀rọ̀ wọn ìpètò àti wá gbọ́ báyìí táwájọ wo mọ́ṣáláhà wo àti mọ́ṣáláhà wo ló ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ká dìbò fúra pé bẹ́ẹ̀ náà ìní àgírí ìlà hadin kẹbí ṣé pé àwọn àfa arínú wọn tí wọ́n àjáàzà apá lè dìbò àmọ́ kẹlú májẹ̀mú májẹ̀mú ní káwájú ọmọ yẹ̀wò a sì ráwọn tí wọ́n takú lé pé irọ́ ẹ gbọ́dọ̀ dìbò ẹ mọ̀ súnmọ́ pé ń dìbò ni ìtumọ̀ pé mọ̀ ń dìbò mọ̀ ni pé mọ̀ fẹ́ yan olófin ìní ìlẹ́yìn ọlọ́mọ ni létùmọ̀ rẹ̀ mọ̀ ní tó dàbí ìgbà tẹ́ẹ̀tẹ́ yẹn pé kó sàkán túmọ̀ ọbẹ̀ tá yóò mọ jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ìtumọ̀ rẹ̀ mọ̀ nù bẹ́ẹ̀ sì ni fìlà àkínkọ̀ bó ti rí náà nù torí pé tábà là ń dìbò yẹn tẹ́nẹ̀tì ni o àdìbò yẹn president ni o ó ti ẹ̀ka àwọn senators àwọn yìí gan ẹ̀ ń gbọ́wọ́ tí wọ́n ti mọ̀ pé wọ́n ní rìjálù tẹ̀sẹ̀rẹ̀ ẹ̀ gbọ́ àwọn asòfin sọ́njọ́ tàbá ti wá ní aṣòfin làwọn kan ìtumọ̀ rẹ̀ ní pé ọlọ́run ọba aṣòfin tá ń jọ́sìn fún pẹ̀lú òfin rẹ̀ tá ń múlò tá gbà fún òun ọba lólòfin bẹ́ẹ̀ náà tó wá láwọn aṣòfin míì ojú táwọn kan nú àwọn àfáàfi wòónù tọ́bi ní kíní jẹ́ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ dìbò yẹrú àwọn oníwọ̀n wọ̀nyí torí ẹ fẹ́ yàn wọ́n gẹ́gẹ́ bí ìkejì ọlọ́run náà aláàfin wọn tí ó mọ̀ pé ìbọ́lọ̀ ń wórogún òun ni kírú àwọn wọ̀nyí ó tún mọ bẹ lẹ́yìn ọlọ́run so ìwà lọ rèé yanrú wọn síbẹ̀ kódà nínú àfá àtọ́ ní kíkẹ wá ní à nítorí àǹfààní kan là ń wò wá ní ẹ̀ẹ́ ǹjẹ́ lè wo fáǹfààní kan fẹ́ gbé kẹwàá lẹ́fẹ́ yẹn òòṣà míì táyé ò mọjọ́ ti fún lẹ́yìn ọlọ́run torí pé túmọ̀ ipò táwọn táwọn yìí wà kí láwọn láwọn pè wọ́n àwọn ìgbìmọ̀ asòfin ọlọ́mọta sàmì ẹnìkọ̀ọ̀kan wa kó sọ wa kú ńbẹ́ so ìdí nù kó ní kálukú ló mọ bí rẹ̀ tó wá tọ́ka mọ nírú àwọn ilé wọn táwọn ni wọ́n mọ asòfin lẹ́yìn Allah subhanahu wa ta'ala ṣòṣùgbọ́ àwọn àfáà tí wọ́n gbà wọlé òun àwọn làwa náà rí pé ọ̀rọ̀ wọn fẹ́ jòkó kí sì ló mú wọn wọlé wo pé lóòótọ́ aṣòfin ò gbọ́dọ̀ wà mọ́ lẹ́yìn ọlọ́run àmọ́ tá a bá rẹ́ni tóun fẹ́ lọ́bẹ̀ kì í ṣe pé òun fẹ́ lọ rí gbé rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ó tàtà ń rí yìí òun ò gbé rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí aṣòfin lóòótọ́ aṣòfin làwọn ò pé àmọ́ tóun ti ń ṣe òjú pé tèmi bá dé bẹ́ẹ̀ bó lọ lọ́run ní kó ti já aṣòfin òun lè ń fẹ́ lọ rí ṣiṣẹ́ lórí ẹ̀ òun làwọn àfáà ẹjẹ́ agbé síbẹ̀ tírú eléyìí bá wọlé tó lè bá wa yí bẹ̀ padà àǹfààní ńláńlá ni àfẹ́ kí òòṣà ọmọ ọbẹ̀ lẹ́yìn ọlọ́run àfẹ́ káṣòfin ìmí ọmọ ọbẹ̀ lẹ́yìn ọlọ́run torí pé nítorí bá ti ń pè ní òfin ọlọ́run nìkan ló gbọ́dọ̀ wọn ní nítorí wá sọ́nú alukur'an olúwa ní innal hukmu illa lillah nítorí bá ti ń pè ní òfin ọlọ́run nìkan ló gbọ́dọ̀ wọn ní ònìkan ló gbọ́dọ̀ wọn sòfin fún wa. àmọ́ lè ní èyí tí wọ́n ń ṣe ní gbogbo àwọn parliament house of assembly house of clinic kí náà ṣe ń bẹ́ẹ̀ òfin táwọn náà ṣe tí wọ́n ẹ báwa ní èyí tọ́lọ́ náà tí lófin rèé àkíní jẹ́ tọ́lọ́hún àní ntàwá rí rèé ntàwá sì fẹ́ rèé àti tàlàyé tó pọ̀ nínú àwọn ìjòkó wa kan pátá ń pè ní democracy àti gbogbo àárín kí ló bí tó fi di pé àwọn aṣòfin náà ń ṣòfin èmi tó ń pè democracy ni government of the people by the people for the people bẹ́ẹ̀ ni by the people ń fáwọn èèyàn ni yóò ṣòfin yìí wọ́n gbà táwọn ẹni tá à ń bí ìgbà tó yẹ pé àwọn àtàrà àdúgbò wọn jọ panupọ̀ lórí gòkè òfin tá a fẹ́rẹ̀ ó wà lọ rí gbẹnu wọn sọ̀rọ̀ bó tiẹ̀ sí pé wọn àtọ̀ bákọ̀ rẹ̀ bá ti wí báyìí kọ́ ni democracy ti wà mọ́ àwọn eléyìí tán wà ń bẹ̀ gẹ́gẹ́ náà ń ṣòfin láàrin ara wọn ṣùgbọ́n àwọn àfáà yìí wá nípa bá rẹ́ni tó fẹ́ lọ bẹ̀ kan wá kọ́ àwọn májẹ̀mú lẹ̀ àti ah, wáyé pé yóò ó lájẹrẹ àwọn àfa àti wọn sọ ọ ṣe àárín yìí ibi wa ni àtìgbọ́rẹ́ ni iye tí wá ń wà láàárín ọ̀pọ̀lọpọ̀ wa níbi náà ká pa àwọn àkíyèsí wa ẹlòmíín náà tí ó mọ gbé dájọ́ àlèǹtẹ̀kọ̀ bá dájọ́ kátẹ́ka tí ó mọ gbé dájọ́ rẹ̀ fún ìdájọ́ democracy àìgbàgbọ́yé ọ̀rọ̀ àwọn onímọ̀ tó náà ni oníwọ̀n bírú nǹkan bẹ́ẹ̀ àrínú ọ̀rọ̀ ìǹtẹ̀kọ̀ bá ìyapa irun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹjẹ́ àmọ́ fi ẹni ilẹ̀ jàmáà ẹgbẹ́ ẹlòmíì náà tí ó máa sọ bí ìgbà tí ò sí apá inú bẹ̀rù náà yìí náà dá tó ẹjẹ́ á jẹ́ kó máa rinlẹ̀ pé lóòótọ́ mọ́sálà yìí òkè ṣe mọ́sálà tá a rí direct evidence láti inú Al-Qur'an àbí láti inú sunnah nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam. àmọ́ òkè àwa rí direct ni àwọn indirect evidence tó bá wà nílẹ̀ ẹ wá jẹ́ àmọ́ kólẹ̀ káfíńwá bù stress point ara wa káwọn èèyàn lè mọ bù làwọn ò wá darí kọ́ torí gan lẹ́lòmí mọ́ sáfíkẹ́ ńgbà tẹ́yìn náà wá ń sọ nígbà tí ò tí yí ìtìláàfù ń bẹ̀ hàn àmọ́ ìtìláàfù wà ń bẹ̀ kò sí ń bẹ̀ àgbọ́ kóníkálukú kẹ̀rì rẹ̀ jáde kájẹ̀jọ́ fi wá kẹ̀ kájọ fi reality bára wa sọ̀rọ̀ ọlọ́mọta fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ní àmọ́ wá ara àwọn onímọ̀ tí wọ́n gbà á àmọ́ kó má jẹ̀ múlẹ̀ ẹ̀ ní ni pé tó bá jẹ́ pé tó bá jẹ́ pé tó bá jẹ́ pé ìyẹn pé àwọn nǹkan kan ni wọ́n máa wòye sí kì í jẹ́ pilẹ̀ amọ́nìtì àwọn táwọn yìí kálukú wa àwọn àmì inú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ káwọn èèyàn mọ́ lórí dìbò yìí wọ́n ti wá sọ di bíi pé àdìgbà táwọn sọ̀rọ̀ nǹkan tó pé ìpìlẹ̀ rẹ̀ tiẹ̀ ní pé àláàlú gan ni so ìpìlẹ̀ gan kì í ṣe ń ta mọ́ ta mọ́ encourage àwọn èèyàn sí ọ̀rọ̀ bá àṣọ ìjẹ́ lómi nígbà tó bá sàlàyé sọ láyé yìí ni dákun tó bá wá pé ńlá lúrí pé lọ́rùrọ̀ ló ti wá síbẹ̀ káwá gbà á kápẹ́ ńlá lórí báwọn bàbá wa ti máa ń pè mú wa nílẹ̀ Yorùbá yìí nù káwá pè ṣe là lórí náà ní dákun ṣe là lórí a ń kéde yẹn ni pé ó yẹ tí ó tí ó ká má bí wa ti máa mú wa tipẹ́tipẹ́ tí ó lè yé wa bí ti ti ń bẹnu tíra náà nù ẹ àbá ó mọ ọmọ ọmọ ebi ọba tí wá jẹ́ tọ yóò ti tó bá wọn ọ̀ríkọ́ tó wá jù dání o tọkàn jẹ́ ọ yóò tó wọ̀pọ̀ níbi rẹ̀ ni ẹ dákun ṣé àwọn àmọ́ apolówó rẹ̀ pé a lè jẹ lẹ́dẹ̀ o a lè ànímọ̀ polówó rẹ̀ ẹlẹ́dẹ̀ haramu náà lámọ̀ pé gbogbo tó bá ti pè ní nǹkan àmọ́ gbédàjọ rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ náà ni àmọ́ tílà lórí bá wá dín kó tílà lórí bá wá dín àwọn àrọ̀ra sí ló ń dín wọn rẹ̀ bàbá ti mú kọ́ ìdá ad-daruratu tubihu al-mahzurat ẹja àmọ́ yẹn náà pé ad-daruratu tuqaddaru bi qadariha gbogbo ẹ̀ náà làwọn àfáà mọ́ ṣàlàyé àwọn àfẹ́ ìdápọ̀ báwa ti ń dápọ̀ yìí ẹjẹ́ ayanjú ẹ̀ ní kọ̀ọ̀kan tọ́káwá tọ̀rọ̀ pé ǹjẹ́ káwá gbọ́rọ̀ ara wa sí ìta wà yìí ǹjẹ́ àwọn àfà tí wọ́n ń wòye sí tó pọ̀ ǹjẹ́ ìkíní tó ṣó wà àpílíkélù sọ̀rọ̀ wa àkọ́kọ́ náà ní fẹ́ẹ́ ká kọ́kọ́ fi kíní kan nílẹ̀ tẹ́lí gbogbo fàtáwà àwọn àfà àtàǹkà lórí ká dìbò yìí alẹ́ ànákọ́lá àwọn àfà àti ewu torí ẹ̀ ń yẹ kí kálukú lòun mọ bí rẹ̀ níbèrè gbogbo àwọn fàtáwà tẹ́lí àtàǹkà yìí alẹ́ ànákọ́lá àwọn àfà àti táàbá nígbà táwọn àfa wa ṣe tán lálẹ́ àná àwa wá rí láàárọ̀ yìí ní kálukú wa múra bí kálukú ti múra yìí àwọn bàbá wa ìyẹn lómi inú àwọn tẹlifíṣàn ìmí ìgán ti mọ over twenty years ló ti katira débẹ̀ ẹ ń bo lọ wá wà láti bí ogún ọdún tó ọmọ tọ́bọ tí ń sọ lèyí ń bo lọ wà láti gbà náà ń bo lọ wà láti jọ ìjọ ti mọ̀ ń gbà náà tó ọmọ sọ ó ti wá jí pè ní ó yẹ ká kúrá ń bẹ̀ pé ṣé kì pé àwọn nǹkan kan tí ń já rìn ní wá padà ń dààmú ẹlòmíì tíbi tí náà bá ti dìde kọlọ́nkú sànù àbí tí náà mọ́ ń rú ìyàn lọ nìyí gbogbo bàtàwà tàà ń wí ìtẹ́ ọ̀wá tó tún nílẹ̀ kìí kalẹ́ àná làwọn àfà yìí ti bàtàwà yìí àwọn tíra tàà ń wú ọ̀yẹ̀ tí a ti ń kọ́ bàtàwà yìí wá ní màdálà àwọn alimajumai lè fi kí táwọn ẹlòmíì ti gbé káàkiri ó di bí ojú ìkúlẹ̀ ní kálukú wá ti nílé ó ti lé lọ́dún mẹ́wàá ọgọ́dún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ẹlòmíì ti nílé àwọn bàtàwà yìí nígbà tá à ń ní lọ́dún mẹ́wàá àti òtọ́dún mẹ́wàá lọ́dún márùn-ún bó la wá wà ńjọ náà tá à wá gbé jáde báyìí bá ti ń gbélé nìyí nítorí pé ẹnìkan ti wá sọ fún wa pé ó yẹ máa dìbò náà ló bí ní àbíbò ìyẹn gan nìdí ká yọ ronú sí náà ẹlẹ́ẹ̀kejì kí ló dé tá a fi lo àwọn fàtáwà yẹn jọ náà in tó dé lánàá ǹjẹ́ nǹkan ti wá pò ń bẹ̀ lénìí ṣebí nǹkan kan làwọn ohun wàhálà lájọ ń sọ ń fàtáwà ìtò àtáwà yìí ń bẹ o àmọ́ ní májẹ̀mú májẹ̀mú ọ̀hún òdéńjọ náà lẹ́ ń wò ẹ̀sìn la ń báwọn èèyàn sọ̀rọ̀ pé á ah, níjọ́ tá bá mọ́ dìbò àbárí àǹfààní ẹ̀sìn o ààrẹ tó bí á tó àǹfààní ìsìláàmù o ààrẹ tó fẹ́ dọ̀rí change òfin bẹ̀ ó fẹ́ sọ́dọ̀ òfin ìsìláàmù o á wà mọ́ dìbò náà ṣé lè ní ìjà àti wá rínú àwọn olóṣèlú ẹ tó wá ìsìláàmù mọ́rí bàbá fẹ́ tara wa lókù gbogbo olóṣèlú ti ń campaign lénìí kò sẹ́nì kankan tó fi ìsìláàmù campaign gbogbo party ti ń campaign lénìí kò sí yìí tó fi ìsìláàmù campaign ṣùgbọ́n gbogbo tó fi ń campaign lò lóòjọ́ ọ̀rọ̀ àǹfààní ayé náà lọ kò dì tí ìtò profit wá ní tí ò dánu gbogbo wọn àáṣedá àáṣedá àáṣedá náà ni kò dì tí ìtì ò mọ rí àbùkù ara wọn yọ jáde tí ó túmọ̀ sí pé tó bá ti pé àwọn àfáà tí wọ́n ń kọ̀nsídà Islam tó ń kọ̀nsídà àwọn mùsùlùmí nínú kò dì táfà àti ẹ̀ka bàtàwà rẹ̀ tẹ̀ ní báwọn kan yín bẹ̀ tẹ́ ẹ̀ bá bá ijó sọ̀rọ̀ pa pé ẹ wo òfin tó fẹ́ yí padà ń bẹ̀ wọ́n rò pé ẹ wo pé kí ni yóò jàǹfà ní Islam mẹ́ wọ́n rò pé ẹ wo kí ni yóò jàǹfà ní àwọn mùsùlùmí mẹ́ tá a bá wo ń bi òṣèlú tó wà nílẹ̀ lénìí ẹ mọ̀ wùlẹ̀ jẹ́ atara wa ẹ jẹ́ ayọ̀ ìsìláàmù sẹ́gbẹ́ kan àwọn gbọ́ òfin ìsìláàmù polówó fún wa ẹ̀rẹ́ lómi ńgbà tó bá jẹ sọ yóò ní à ah, irọ́ ìsìláàmù gan wa ń bẹ torí pé nínú mọ̀kọ́ tìlú sẹ̀rí à nínú àwọn tó pa mí lẹ́rìí tó sọ̀rọ̀ ń pọ̀rọ̀ inú nínú mọ̀kọ́ tìlú sẹ̀rí à ìbọn ní ká mọ ẹ̀bù nọ́ọ̀tì níbẹ̀ ló wà ẹ̀mí kẹ́mi mọ́ ṣòfò lára rẹ̀ ló wà pé sọ̀rọ̀ tá a bá ti wá wò náà pé á ah, lásìkò yìí boko haram mọ àwọn èèyàn mọ so islam ti wọlé náà nù ah, ẹ má jẹ́ ká sọ mọ gbogbo windo gbé nǹkan wọlé yìí ìbọn ní ọ̀nà ló fẹ̀ yìí ewu làbúrò mọ́ gbójú wíńdò ẹ dákun nínú gbogbo àwọn táwọn yìí tá ní òun kó gbógun ti boko haram nínú gbogbo wọn ìbábò tí ìbàjẹ́ tó wà àárín wọn náà ní gbogbo ọjọ́ ń kó náà jọ ń kó jẹ́ so ẹni tá a wá ló ń gbógun ti boko haram tá a jẹ wá ń sọ yìí náà ṣé bísímìlì ìsìláàmù ni àbí bísímìlì ìjọ́mi ènìyàn ṣé ìsìláàmù ló gbà pé nínú ẹ̀kọ́ tí ìsìláàmù kọ́ táwọn ṣe lé ní ìkọ́ àwọn ó túnbọ̀ sí pé ìjọ tí ẹ̀kọ́ òṣèlú wọn yìí ìjọ tí ò bá ti kọ́ wọn ní nǹkan míì náà kò ní ṣe é kò síbi tán tí mo gbógun ti terrorism láyé lè ní Amẹ́ríkà ń gbógun ti terrorism gbogbo àwọn ìlú tó jẹ́ ìlú kèfèrí náà ń gbógun ti terrorism káwá lọ láwọn yóò náà Islam náà ni wọ́n apply ibẹ̀ náà ṣé mọ̀ jẹ́ kankan mọ òwú pátákàn fẹ́ wẹ́ ìlú wa nítorí gbogbo ọ̀nà káta fi kan support ní tàbí sọ ká tún kíyèsí òun náà lọ́nà kan so àwọn wọ̀nyí wọ́n fi Islam polówó fún wa wọn kàmpéènì pé ẹ̀yin mùsùlùmí àǹfààní kan o ẹ̀yin mùsùlùmí ó dáadáa kan o inú ta tí wọ́n gbọ́ náà ráfà ìlú wa mú àwọn ọ̀rọ̀ kan wá pé wọ́n bá wo àwọn mọ̀fásìlù kan bẹ tó ṣe pé tá a bá bá wọn wọnú kínní ìyàwó mọ̀ jẹ wá ọ̀pọ̀lọpọ̀ ní mọ̀ ń sọ kínní ọlọ́mọdé àtàánú wa ìkànnì àwọn àfáà ló fẹ́ sọ̀rọ̀ tó ní nínú fíkẹ́rà ṣètọ́ níyà àti ṣètọ́nù ń lò láti fi da ọ̀rọ̀ yìí máa ro wọn lójú òǹrọ̀ yìí wa pé kálukú náà wọ̀ bí rẹ̀ pé nígbà tẹ́ bá wá sọ báyìí ní ṣe pé kò sí islam bẹ́ẹ̀ ṣé ká wá mọ káwọ́ gbéra ni kí ni ìyẹn lọ wò gbogbo ẹni tẹ́ bá ti ń bá sọ̀rọ̀ politics ọ̀bọ̀rọ̀ election ọ̀rọ̀ pé islam ọ̀rọ̀ democracy tẹ́ bá ti sọlọ sọ́bọ̀ yín tí òwò kọ̀ bí náà ni pé òkè ńgbà tẹ́ wá sọ báyìí nìsín ó sọ pé kò lè gbá ní tẹ́ sọ dànù tí wàá ní kí n tẹ́ wá ń sọ ni pé ká wá sí ilẹ̀ fún wọn ni kí ní ìṣètọ́nù ní mọ́lù fọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ sì ni òun náà lé sí i àmọ́ ká tó lọ bẹ̀ ká ọkọ̀ wò ó pé àwọn mọ̀fásìlì tá a ti ẹ̀rù pé à ń jẹ wá ní nàìjíríà àwọn èèyàn mú àwọn nǹkan kan wá ẹ̀ a lè tún fa àwọn nǹkan míì náà kún ẹ̀ nàìjíríà yìí ẹ̀ tá a bá wò ó wọ́n ti kọ́kọ́ sọ pé ẹ̀ káwọn èèyàn ká má máa kírun ẹ̀ ní nàìjíríà yìí ẹ̀ ìjáàbù náà a rí i pé wọ́n fi àjáàbù náà náà jẹ́ káwọn ọmọ wa máa lù jáàbù ní tù àríyìn náà ẹ̀ abáwá wo gbogbo tá à ń sọ yìí ara tá à ń sọ ń ti wá nù gbogbo tá à ń sọ yìí pátá ẹ lọ wo àwọn ìwo náà ń gbòfin yẹn kalẹ̀ nínú òṣèlú nàìjíríà ẹ lọ wo kọ́ ọ̀dọ̀ àwọn ìwo nírú òfin bẹ́ẹ̀ tí máa ń jáde ẹ lọ wo ìjọ tí mùsùlùmí máa ń bẹ lórí àlífà lápèjúwe àní dárúkọ àwọn stéètì àmáhàánú mọ̀mọ́ àwọn stéètì kan bẹ tó ti gbà wọ́n láàyè ní secondary school yìí wọ́n pé kán máa lu ìjáàbù lẹ́nu tẹ bá débẹ̀ ńjọ́ tí mùsùlùmí bẹ́ẹ̀ mùsùlùmí nǹkan ló gbógun tì wọ́n fà á títí wọ́n gbọ́rọ̀ náà lọ kóòtù àwọn mùsùlùmí òun ni àwọn ọmọ mss tí wọ́n fa kínní ìjọ náà wọ́n òun ní ìdíbàdí sọ orí àwọn àkókò náà ẹni yìí kú ọmọ ẹni tí ó jẹ́ mùsùlùmí ti dé bẹ́ẹ̀ ọwọ́ kan náà ló buwọ́ ló yá sọmọ lò jáàbù ní sùkúù ṣé bóun lẹ́tí nílò ní Lagos state lẹ́nìí ṣé mùsùlùmí lẹ́ padà rí gbígbé wọlé ni ẹni tí èyí ṣe mùsùlùmí ni mùsùlùmí yìí ló sì ń gbógun tì í ọ̀kan ìjọ tí wọ́n sòfin Nàìjíríà yìí gbẹ́tọ̀ tó kú bá ti ń kú o àmọ́ dáná sún ni o ẹni ó mọ̀ gbógun náà jáde mùsùlùmí náà mọ̀ ní tó mọ̀ pé ìmọ̀ òun tó a fẹ́ kí mùsùlùmí máa lọbẹ̀ gan ẹni tí ó padà máa bí fún wa gan pẹ̀lú irú nǹkan sì ń bára wọn fà yìí ó léwu fún wa torí pé nǹkan sì ń bára wọn fà ń fi òbí pé kálukú wọn sọra wọn lọ́wọ́ sọra wọn lẹ́sẹ̀ ẹ̀sùn kan bẹ tọ́jọ́ fi ń kara wọn tọ́jọ́ fẹ́ máa fi jára wọn wálẹ̀ òun náà ni ẹ̀sìn Islamization Christianization àwọn Christian wá rí pé mùsùlùmí ló wà ń bẹ̀ wọ́n máa pariwo bẹ́ẹ̀ Islamize wa ni o èyí òun náà ń torí kán mọ́ lóun fẹ́ Islamize wọn kò wá ní kí ẹ̀ láti tako nǹkan tí islam bá sọ kó lè fún ẹ lẹ́dí pé ṣé mo ń islamize Nigeria ni mo ń sọ orú nǹkan báyìí tó tako islam gan tẹ́tìlì wà bẹ́ẹ̀ náà ní tó jẹ́ christian náà tẹ́ bá ní tó náà ti ń tó favour mùsùlùmí ó wá gbé ìdájọ́ àti ẹmọ lòjáàbù ẹmọ tó gbà tọ́jọ́ kí wọ́n mímọ́ àtúmọ̀ bẹ̀rù pé sáfà ah, wá ní ká lọ dìbò fún kiri kọrin yóò ní abadan ọlọmọjà wúwì kúrú báwọn. tó lórí pé kí ni ẹmọ gbà tọ́jọ́ pẹ̀lú yìí náà torí kí n tó mú òun náà ti di pé ìfẹ́ mùsùlùmí ló wà lọ́kàn àbí ìfẹ́ islam in tó òun náà rí òjú pé ó dá kán lè mọ́ ní pé mo fẹ́ christianize lóyìí jẹ́ kí n máa fíbọ̀ àwọn mùsùlùmí so ewu yẹn kọ́kọ́ wà nílẹ̀ báyìí náà ó yẹ ká kọ́kọ́ wo àwọn mùsùlùmí wa kí la fẹ́ ṣe fún wọn tá a fi dá wọn lẹ́kọ̀ọ́ la padà ń bọ̀ wá bí àwọn ọ̀rọ̀ táwọn fi parí ọ̀rọ̀ wa ni so àwọn ọ̀pọ̀lọpọ̀ ń tá bá rí nínú fásitì pé ìyà kan jẹ wá bóyá yìí tó ti jẹ wá rí ni o àbí ìtàbárikún jẹ wá lọ́wọ́ ni o ẹ lọ wádìí gbogbo èyí tó wá látọwọ́ mùsùlùmí ẹ má lò jáàbù mọ́ mùsùlùmí ló gbé wá ẹ má sun òkú mùsùlùmí ló gbé wá ẹ má pè ní mọ́sálásí wọn ó yẹ kẹ́ ẹ má lo spíkà mọ́ náà wí kẹ́ ẹ má lo spíkà mọ́ kò sẹ́ni tó sọ náà mùsùlùmí náà ló sọ èyí ò ti ẹ̀rí ra bá padà sínú síra wa gan àwọn àfa ìsìláàmù gan náà sọ̀rọ̀ ẹ̀ òun làbùrọ̀ mọ́ fi spíkà disturb àwọn èèyàn ládùúgbò ara àwọn àfa àtúnṣe Sheikh àtinú ọ̀sán ni àtinú alẹ́ ni àtinú òru ni ẹmọ́wùlẹ̀ fi tíríkà dàwọn èèyàn láàmú so tí Lagos state náà bá gbófin jáde pé àfẹ́fẹ́ máa fi tíríkà mọ́sálásí dàwọn èèyàn láàmú wọn kì í dayò pa ìmọ̀ sáà ni ẹmọ́ kinu mọ́ èyí ò látò pè ní mọ́sálásí èyí ò gèé e túnṣe mọ́sálásí ìkan ni ẹmọ́ fi tíríkà pẹ̀lú ta kì í ṣe mọ́sálásí fi ẹgbẹ́ wá káwá fẹ̀ lójú gbangba wá sí yẹn lára mu aburú tó wà nù democracy táwa mùsùlùmí ò bá débẹ̀ òun ni kí wọn ni a mọ̀ fi tíríkà pẹ̀lú mọ́ òun ni a mọ̀ pariwo òun ni a mọ̀ kinu mọ́ ẹ mọ̀ pariwo mọ́ náà tí wọ́n àní amọ́kìrún wọ́n àní amọ́kìrún gan kó làwọn padà gbá láàyè ká fi fi káàkiri àmọ́ ẹ̀ tẹ̀ ń kírun tán àwọn àfáà kan ṣàdúrà àwọn ẹni ṣe wá sí ẹ wá ná síkà sí gbangba yìí tán wí náà nù. ọ̀rọ̀ tó yẹ ká dáadáa ni gbogbo orú àwọn ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ wọ̀nyí. sọdá bá ń sọ̀rọ̀ pa ọmọ fásitì yẹn gan pẹ̀lú tí àwọn politician wá ti ń bá yí báyìí a sì ń rí i pé ìwà ń bẹ̀ wọn gan sí òtún fi bẹ́ẹ̀ favour Islam torí pé wọ́n ń sá fún ẹ̀sùn islamization kálukú ń sá fún kánmọ́ fẹ́ islamize Nàìjíríà ọ̀kan fún nù tó yẹ ká dẹ̀ mọ ronú síbẹ̀ yẹn náà kékeré la fẹ́ ṣe ẹ ń gbà wá sọ báyìí ra ìwà sọ lẹ́ẹ̀kan pé ẹ ṣé ká wá yóò ṣe ṣé ká wá máa bá wọn dá sí rárá ni á dá sí yìí á ṣe kí la mọ́ á dá sí ó sì yẹ ká dá sí á dá sóṣèlú á sì gbọ́dọ̀ dá sóṣèlú àmọ́ náà wò lágbàdá sí ibi tá a sì yàtọ̀ síra wa nù ọ̀nà tá a gbà dá tó ṣèlú náà ni pé ẹjọ́ á máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àwa ń ṣèlú tiwa nù òṣèlú tiwa nù ṣẹ́rí tá a bá ń kọ́ wọn ní ilé ìlú da ilé ìlú da ilé ìlú òfin ọlọ́run ilé ìlú òṣèlú ọlọ́run olóṣèlú ààyè tó súnmọ́ wa yìí tó bá súnmọ́ wa ń bẹ̀ ká máa sọ̀rọ̀ ọlọ́run bá fún pọ́lọ́n ẹjá padà tí gbèsè ya nàbùwà Muhammad sallallahu alaihi wa sallam ìkì ọ̀rọ̀ yìí fi yàjẹ ànábì wọ́n fi yàjẹ àwọn sọ̀hábà rẹ̀ wọ́n fara ní ànábì tí nìyẹn wọ́n fara nìyàn dé àwọn sọ̀hábà ànábùwà Muhammad sallallahu wa sallam bára ti ní wọ́n tó ń jọ bí wọ́n ti ṣe dà wọ́n láàmú tó ń ẹ rí i pé ànábì ò kọ́kọ́ ronú bò láti fẹ́ gba ipò kí mẹ́jẹ wá mọ́ ìrònú pé tètè in tó kọ́kọ́ kàn ní pé àwọn èèyàn kọ́kọ́ gba tọlọ́run náà tí majority bá ti gba tọlọ́run àti lójúkù á padà kọ́ńkà wọn amáwọn èèyàn gba tọlọ́run abẹ́mọ̀ lọ rí tó kèké kò ní ṣeéṣe anábùwà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ti àwọn sọ abúlé ẹ̀kọ́ ṣe dídá lọ sí abáṣà náà wọ́n tún dé padà ní àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tó fa kí wọ́n fi dé wọ́n tún dé náà rò tún lójútu ìyá yìí náà nígbà tó wá di kágbára dé tó gọ̀gọ̀rọ̀ èrò ti pọ̀ nínú Islam àwa náà ti tó jáàjà báyìí ṣógun nǹkan àwọn yìí àwọn nǹkan tó yẹ ká lọ rí rè so ẹ̀kọ́ la kọ́kọ́ kọ́ àwọn èèyàn ẹ̀kọ́ tàwùsíìdù níní o ẹkọ ní o ìpayà ní o gbogbo ẹ̀ náà lámọ̀ wọn ààrẹ wa pariwo ẹ̀sìn ọlọ́wọ́ bá fẹ́ jù àmọ́tà òhìdù yìí làkọ́kọ́ òun gangan ní gbogbogbò ó ní gí gbogbogbò bẹ̀ títà òhìdù ò bá ti tí kò tí mu téèyàn lé ní kò ní jòkó ó yẹ kọ́kọ́ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ níta òhìdù ẹ̀kọ́ ní tí ìbẹ̀rù ọlọ́run bá ti wà lẹ́mìí àwọn èèyàn tí ìpayà ọlọ́run wà lẹ́mìí àwọn èèyàn kò ní débẹ̀ kó mọ lóòfẹ́ ṣe owó òlú ọ̀nà tó yẹ káwò mọ̀ fi kópa lọ́wọ́ báyìí nìyẹn tó bá yá mi bàbá ti ń sọ ẹ́dìgbà alhamdulillah ẹmọ wo dáwà súnà wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn èèyàn ti mọ̀ pé kíní kan bẹ̀rẹ̀ ń pè ní súnà tó bá yá àwọn yóò mọ̀ rí ẹwà rẹ̀ tó bá yá yóò mọ̀ wu àwọn èèyàn ṣe tó bá yá àwọn olóṣèlú náà táyé ti ó tún máa ń le láti gbógun tì ibi tó náà àbáyọ wá wà nìyẹn kì í tẹbi ká máa tira wa lọ gbogbo ìgbà ń sọ ìyá ń tira wa lọ ni so ló ló jẹ́ pé àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tó bùkátà sí ká gbé yẹ̀wò láàrin ara wa ni fatawa àwọn àfáà kò dàrú òsáwọn àfáà kan tí ó ṣe fájú wá ń kọ ọ̀rọ̀ election táwọn máa wo àǹfààní ìsìláàmù bẹ́ẹ̀ àǹfààní ìsìláàmù yẹn ló máa ń jẹ gàba lẹ́mìí àwọn èèyàn òṣèlú tí kì í bẹ nàìjíríà lénìí àtúnṣọlẹ̀ kan àtúntún nǹkan báyìí náà tá a bá fẹ́ tanra wa ní ká máa sọ àǹfààní pé àwọn olóṣèlú ilé nítorí ìsìláàmù kò sí nǹkan tó kan ìsìláàmù lélẹ̀ yìí àwọn ago òfin ìsìláàmù campaign àwọn ago ògbé ti ìsìláàmù wọ́n wẹ́ èyí tó bá ilé gbé ti ìsìláàmù wọ́n nu ẹmọ́jẹ̀ntàn yóò ti lùdì nìyẹn tí Buhari bá ilé pẹ́sidẹ̀ntì wa tó wà ń bẹ̀ lẹ́nu ọlọ́mọ́ta bá talẹ́kùn rárá fún wọn kó bá kún wọn lọ́wọ́ ní bá ilé díbẹ̀ lẹ́ni tó bá ilé lọ campaign kan pé tọ́ ẹ̀yà ẹ̀fọ́gànbalẹ̀ o islamu wa ó túnbọ̀ ọmọ dàgbàsókè sí ni kó má sọ lọ ìjọ náà lára lọ́mọ nàìjíríà tó dùwò fún wọn kódà yóò fi àyè lẹ́nu pé mùsùlùmí ẹgbẹ́ yìí ó tún ní ja àìwò làbúrò ọmọ lọ sí ọ̀rọ̀ ìsìláàmù ló wá kàn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lúlà ń sọ yìí náà torí lórí àwọn èèyàn àwọn èèyàn tí ì ni akọ́kọ́ kọ́ wọn náà jẹ̀ gbogbo yìí tí ká wá ọ̀rọ̀ pa àbẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ tẹ́kọ̀ wà ní ọ̀rọ̀ kan bẹ̀rù àlùkìyàmọ̀ wọn ni ọ̀rọ̀ kan bẹ̀rù sàárè wọn ni ọ̀rọ̀ kan ọba wọn ni ọ̀rọ̀ kan gbogbo gbogbo ń tà ń wò láwọn tá rí yìí gbogbo kan jábọ́ ni gbogbo kan jábọ́ ibi tí ó gbà bẹ́yìn dáa ẹ wá wo ọ̀gọ̀rọ̀ àwọn tá gbogbo àwa táwọn sọ yìí èwo lọ́kàn wa gan balẹ̀ lórí ìsìláàmù wọn èwo lọ́kàn wa balẹ̀ lórí wọn nu gbogbo ọba náà rí wọn ṣèbá ara wọn tán lọ amọ̀ tán yàbọ̀ ṣèbá náà ara tán kó síndà tán lọ bẹ̀ á rí i ṣe eré ká mọ kọ̀ǹsídà gbogbo oríwù yìí náà ó lẹ́yìn máa rẹ tí wọ́n sọ pé gbogbo táwọn sọ yìí òun rẹ ni tó lè lọ́nu gbogbo àwọn tẹ́lẹ̀ tán sọ yìí wọn ní fẹ́ lọ torí kálukú kò ní ìyá ń dákọ̀ àwọn èèyàn jòkó yìí gbogbo kálukú wa náà tábà ti mọ àwọn tó wà ní òṣèlú kódà ká tún wá wo àwọn tábà láwọn súnmẹ́sì nu wọn ẹ kọ́kọ́ lọ wo ìbẹ̀rẹ̀ wọn tẹ bá wá wo bẹ̀rẹ̀ wọn kẹ wá wo gbóná ba délé ní ńlá bá kan náà ń gbàdá bá kan náà fẹ́ sọ̀rọ̀ tán sọ̀rọ̀ ẹnìkan bí ẹwẹ́ ni yóò kódà ń fi wá wá àtìkò tí kò ti wà nílùú kò báyìí à kó wá àti bọ́ọ̀dì lẹ́rìn-ín kí lẹ mọ̀ kí lẹ mọ̀ tí ń ṣe nígbà tán bá jọ wà ń bẹ̀ kí náà jọ ń dánwò àmọ́ gbogbo ilé àwọn ọ̀rọ̀ tó yẹ kájọ bára wa sọ̀rọ̀ rèé tí àwọn tó bá ń súnmọ́ wa kọ̀ọ̀kan nu wọn tán wà ń dìbẹ̀ a máa mọ kọ́ wọn lẹ́kọ̀ọ́ a máa dá wọn lẹ́kọ̀ọ́ a máa fòye yé wọn a máa jẹ́ pé mọ̀ pé ní tí Islam sọ rèé ní tí Islam fẹ́ rèé tọ́rọ ẹ̀sìn bá yé wọn wọn ò mọ ríṣẹ́ ṣe àmọ́ ká máa ti àwọn èèyàn lọ máa lọ́bẹ̀ ẹ̀rọ dá àti àti ẹ̀rẹ́ nìkan náà tó ń ná ní ìgbò kò sáfà tó pe ní àwa dìgbò àfà tó pe wá ara táǹsọ náà nù tí mọ́tìláhà bá débi pé kí dìbò di wájú yóò dì í oníṣègùn islam ṣe sheikh muhammad sari al-uthaymin rahimahullah àwọn gẹ́ padà tó ń bèèrè pé al-intikhobatu wajiba nígbọ̀dọ̀ yẹn aráàlú ìjẹbẹ̀ lọ́wọ́ mi yìí kẹ́yìn ó dìbò ọ̀ràn yẹn ni so ìdìbò táwọn sọ bá ti sọ yìí ó lè dọ̀la ká tó yí ọ̀rọ̀ táwọn sọ yìí padà bẹ́tọ̀ ní islam táàrí nǹkan tó yẹ kó kẹ àwọn aburú ta ní bẹ́ẹ̀bí kìíní àti ẹ̀rẹ́ tó fẹ́ yí díẹ̀ padà ń bẹ̀ àwọn aburú ta rí ìtàwọn aburú èèyàn kówó jẹ èèyàn jalè nínú àwọn ìlú náà dákun ta ni òmọ jalè láàrin ara wa àwọn tó gbọ́ àwọn míì ìtajọ ń bára ẹni tí ń tajà ẹni tí ń ta ẹni tó kó tí ó kó blọọkù blọọkù ẹni tó ta tìmẹ́tì lọ́sẹ̀sì ẹni tó jẹ́ ilé onílé ẹni tó fọ́ sọ́ọ̀bù sọ́ọ̀bù gbogbo orí ìyẹn ìbára aburú kan náà nìyẹn àmọ́ kí ni tó burú dùn nu kí ní ìdá àti ẹ̀tí ìrìtákù pé àníkù ti pọ́ lọ́ọ̀ nìkan láṣòfin tálátì yìí tó tiẹ̀ mẹ́nu bá bẹ̀ orí nínú àwọn tó ń lọbẹ̀ láti jọ yìí èyí òun sì ní tó lágbára jù èyí òun ló burú jù tó à níkà àwọn èèyàn mọ́ sọ pé ń kówó jù dáa ìyún náà ogun tá ìbàjẹ́ lòun náà ta gbọdọ̀ kápò àmọ́ ẹni tó ń ka ẹ̀sẹ̀ fún ìyún nǹkan ní ọmọ ìjàwá lógún jù anábùwà Muhammad sallallahu alaihi nígbà tí ń bẹ nílùú mọ́kànjọ́ náà àwọn ẹgbẹ́ ń náà ń náà ọlọ́tí mutí ọtí kọ́lá náà bí wọ́kọ́ bíríjì kò wọ́kọ́ bíríjì tìrú yìí àníbò ni ìjọ́lọ̀ nìkan soso gbọ́dọ̀ kọ́kọ́ nílẹ̀ náà eré tá ànábì sákiri yẹn so tawhidul uluhiyya láàrin àwọn èèyàn dàrú jọ náà ariwo iṣẹ́ tá ànábì ṣiṣẹ́ lórí jù yẹn tí ó níbi ọ̀rọ̀ òṣèlú lè ní tán bá tẹ́láwọn èèyàn táwọn ògbón kankan yé ní tí ó mọ̀ bàjẹ́ jù lójú tí wọ́n ojú pé wọ́n pa àwọn olówó jẹ wọ́n àti ọ̀nà fáwọn àmọ́ tó bàjẹ́ jù ń bẹ̀ òun ní ọ̀rọ̀ tawhidul hakimiyya ìsọlọ́run lọ́kan ṣoṣo níbi póun ní ọba tó gbọdọ̀ sófin tọ́ ibá àbábá ń sọ̀rọ̀ tawhidul hakimiyya tó ń kọ̀ dẹ́mu àwọn tó ń gbé mọ́ táwọn àfáà ń wí ọlọ́run nìkan náà ló gbọdọ̀ jẹ́ aṣòfin tí ó mọ̀ tòmí fún wa tó ilẹ̀ wá dàrú àwa fi gbogbo orú yìí wọn wá gbójú kò mẹ́ àwa ń lọ rí sọ̀rọ̀ mọ́ kílá àwọn ń sọ̀nà àwọn kílá àwọn ń kówó jẹ àsọ̀rọ̀ ń pa pé òfin òfin ìṣọ́ ọlọ́run lọ́kàn ọ̀rọ̀ tàwùsí tọ́lọ̀ wọn bá ń torí ẹ̀mọ́ gbá wà nábì ọlọ́run wá èyí ń dàrú bí nǹkan àkọ́kọ́ robó láti wẹ́rí yẹn túnṣe tí gbogbo àtúnṣe tí àdéhùn ìsìn àtúnṣe tí ó ṣe pé tá a bá gbé sórí òṣùwọ̀n kò tó nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ ìbàjẹ́ kọ́lọ́run ọba nìkan mẹ́jà sófin yìí sọ́nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ń bẹ nílùú Mẹ́kà ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nú pé ìbàjẹ́ ilé yìí ló yẹ ká kọ́kọ́ mójútó náà sórí ẹ́kẹ́ yìí tó yẹ ká mọ̀ dùn yẹn tábàtì ẹ̀rẹ́ ìkan tó wà pé a pẹ̀lú ògùn ọlọ́run orí bá fi débẹ̀ òfin yìí apò láti mọ òfin ọlọ́run dájọ́ à níjọ́ta olàbí ní káfà kẹ́kẹ́ mọ́ ní ẹnìkan kò pín wájìbù àwọn àfà àtọ́ pín wájìbù wa àmọ́ mọ́síláhà yìí náà ni ó bí nígbà sọ pẹ̀lọ́rọ̀ mọ́síláhà tí ni ẹ so mọ́síláhà mọ́síláhà yìí ó ìtìhádù làwọn so yóò débò mí yóò rí ká pè nǹkan ní wájìbù ń bò mí yóò débò mí yàá kàn kí ní mustahabu ni yóò débò mubahu dẹni kí ní yóò débò mí yàá kàn kí ní haram níta ti pè ní kí ní lánàá lẹ́sìn tó pè ní haram lẹ́nu yóò mọ̀ jẹ́ kí ní báyìí yóò jẹ́ wájìbù mẹ́wọ̀n yóò sì mọ̀ di haram bí nítorí pé mọ́síláhà tá rí bẹ́ẹ̀ ó ní gbogbo àwọn àfáà táfà mú wá jẹ eh, àwọn àfáà kan wọ́n ti sọ bá tó àwọn tẹ́lẹ̀ ní káwọn èèyàn mọ́ dìbò ìgbà tán ní báwọn ṣe à ah, pẹ̀jẹ̀ ń pa àwọn èèyàn káàkiri wọ́n padà yípa tó wọn padà wọ́n gbọ́dọ̀ mọ́ yí padà mọ́ láhà ti bèrè fún ká yí padà tó gbọ́ àwọn àmì náà tá à ń sọ mí nàìjíríà ilé ní iná ìjọ tá a bá padà ráǹfààní ìsìláàmù àtàwọn mùsùlùmí bí òṣèlú yìí ó kú òní pàtàkì ọmọ ẹ̀kọ́ àwọn èèyàn nìkan àwa náà mọ̀ fi gbogbo ẹnu sọ́dún gbogbo àti wì àmọ́ sẹ́ni tó bàjẹ́ ìṣẹ̀jẹ̀ àkọ́kọ́ mójútó agbègbè yẹn náà amójútó pé ká túkà ìdò àwọn èèyàn ṣe káwọn èèyàn kọ́kọ́ dọ́lọ́wọ́ ọba wọn àwọn èèyàn ti tọ́lọ́wọ́ ọba wọn tẹ́gbẹ́ kan wọ́n ti ń ké tí wọ́n lọ́nbi ọ̀rọ̀ lé ayé níbi òṣèlú tàǹtì òṣèlú tàǹtì ní nàìjíríà wà yìí lẹ́nu kò sí tó lágbọ́ kò sí tó kan ọlọ́wọ́ ọba ń bẹ̀ ọ gbọ́dọ̀ débì kan bí kọ́ wá ọlọ́wọ́ ọba kan sọ pé níbo kí ló kan wọ́n fẹ́ gbọ́ ni kọ́ tó wí délẹ̀ ni wọ́n ti dá padà pé mọ́ tún sọrú nǹkan báwọn mọ́ kí lófin táwọn èèyàn gbé kalẹ̀ ní ní parliament kí lófin táwọn èèyàn gbé kalẹ̀ ní house of assembly onábẹ́mọ̀ oníwọ́bí rúlù wọ́n fi gbé dájọ́ mọ́ irú nǹkan báwọn aburú aburú láńlá báwọn wá wà ńlẹ̀ àwa sọ nǹkan kan pa ẹ̀ àyípadà kan kò bá kò jọ pé ìpadà kankan fẹ́ bá kò jọ pé yóò tiẹ̀ látúntí ọlọ́mọsá sànù wa ọlọ́wọ́ bá wa tún gbogbo ẹ̀ yóò bá wa tún tù so ilé yìí tá ń wí yìí àwa náà ní a filẹ̀ fún wọn kàn máa bàá jẹ́ ẹ mọ́ filẹ̀ àti ti ní filẹ̀ òun náà lọ́nà pé gbogbo ẹ̀yin jẹ́ gbéṣẹ́ ọlọ́run kẹ́ ẹ̀ ṣe dáwà ẹ̀yẹn tá mọ̀ tún àwọn èèyàn ṣe ẹ̀yẹn tá mọ̀ pe àwọn èèyàn ẹ̀yẹn tá mọ̀ sọ tó dá orí rédíò lẹ́ti láǹfààní ni orí tẹlifíṣàn lẹ́ti láǹfààní ni níbi tẹ́ ẹ bá ń sọ tẹ́ ń polówó dáadáa yóò dé sí gbọ́ àwọn olóṣèlú yìí náà ibẹ̀ ni mí náà ti ronú sọ̀rọ̀ tàwíṣẹ́yìd ibẹ̀ ni mí náà ti ronú sọ̀rọ̀ pé atọ́lọ́ yìí ló yẹ ká mọ lò lóòótọ́ kẹ́rí gbogbo táwọn yìí àwọn kan bẹ nàìjíríà yìí níjọ́ tó rọ̀ pé òfin ọlọ́run ló yẹ ká mọ lò níjọ́ tó bá yẹ́rù wọn tábà ilé tẹ́wọ́ gbà tíbi méjì mẹ́ta nu wọ́n bá ilé tẹ́wọ́ gbà tó ti jáde pé tọ̀ ìjókòó táwọn lóore o pẹ̀lú ìyọ̀ǹdọ́ lọ́wọ́ àmínọ́gbà tí ó yí para ìní irú àwọn nǹkan wà ló jẹ́ sí dáwà ló yẹ ká mọ̀ sí irú nǹkan àwọn tí dáwà bá dọ́dọ̀ ẹ̀wù bá tàlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nígbà tí islam ń bẹ ní islam kọ̀rọ̀ táàdọ́gbì ń bẹ lọ́wọ́ bá ń jọ́ náà fèrè ọlọ́run ọ̀sìn yẹn náà islam lọ́wọ́ pẹ̀lú ìkan náà àwọn ọkùnrin méjì yìí ẹ̀wù ńgbà tí Umar wá dé ńjọ́ náà tó gba islam ẹ̀wù náà lọ́wọ́ tó dé ṣòro situation báyìí àwọn èèyàn kan bẹ ni pé kọ́rọ̀ nìkan ìyá àwọn èèyàn àwọn certain people kan máa ń wà kọ́rọ̀ kan yéru wọn ni tẹ́lẹ̀ sọ́nà ń bá kádàrá kọ́rọ̀ yéru wọn tán àwọn gan lọ́wọ́ bó wà ló sábà rí so ọlọ́wọ́ lọ́rọ́ ọ̀lọ́rọ́ ò fi wá yéru wọn kì í ṣe ká máa lọ bá ru wọn dun táwọn gẹ́gẹ́ ń jẹ tó bá ti rí wa pà ń bá wọn dun wọn nígbọ́n tá a fẹ́ sọ àmì ẹgbẹ́ kan rí wa nílùú táwa kan bá tiwa lọ nígbà nímọ̀ pé àwa gun òṣèlú là ń ṣe pẹ̀lú dáwà wa tá à ń ṣe yìí lórí túmọ̀ ọ̀rọ̀ bàbá Albani tẹ́lómi ò gbọ́ yínú pé nínà síyáàsá ti tárùkù síyáàsá pé kìí ṣe pé ẹ̀bùn òṣèlú lọ́nà bàbá Albani sọ ọ̀gbọ́n ni nínà síyáàsá nínú páńsó òṣèlú tiwa ni pé ẹ̀jẹ̀ adọ́gbọ́n fòṣèlú oníbàjẹ́ ilẹ̀ àwọn ọmọ wa máa bá wọn sọ̀rọ̀ àmọ́ ti wáàtí wáàtí ó mọ wá dọ́dọ̀ wọn lẹ́yìn kọ̀ọ̀kan yóò mọ wọlé tọ̀ ó lè pẹ́ ẹni pàǹ tẹnu wọn ó lè pẹ́ àmọ́ jẹ́ nígbà tó lọ́n bá ní kí wáàtí nì kátẹ́gùn rẹ̀ fẹ́ dọ́dọ̀ àwọn nǹkan tó yẹ kó fẹ́ dé àwọn kan ló yẹ kọ́rọ̀ ní fẹ́ dọ́dọ̀ wọn tí ò tí ì fẹ́ dọ́dọ̀ wọn ẹ jẹ́ àṣìṣẹ́ bó ní pépé wà yìí bó ní ó ti ṣiṣẹ́ dọ́dọ̀ ru àwọn ilé wọn wọ̀nyí ṣẹ́bí ńgbà tó bá débẹ̀ tán ẹ̀ rí i pé ńgbà tí ó bá tún mú rìtọ́ọ̀nù wá fún wa inú gbogbo wa náà dùn nítawà tó kù náà wínú ẹja gbọ́ra wa yé olùwàmọ́sá àtàlékún àgbọ́yé ẹ̀sìn ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa ọjọ́ ti lọ púpọ̀ àfẹ́ kó ju wákàtí kan lọ àmúdàbí pé bí n ti ń wò yìí ó ti lé bí ìṣẹ́jú mélòó kan àyà yín náà ládùú wàhíìlì wọ́fọ́lẹ̀ ọlọ́mọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kọ́rọ̀ yìí kó jẹ́ kí ó yé wa jù báyìí lọ àwọn ọ̀rọ̀ míì náà kò tún yẹ ká gbé yẹ̀wò àmọ́ á dúró báyìí náà kó lọ́wọ́ mẹ́ta fún wa ní àgbọ́yé ọ̀sọ́lì lahumma ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh